kí ọlọ́run kó ṣe àlékún kòǹgẹ́ tí ó ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa eléyìí tí ọlọ́run bá ti ṣe fún wa dáadáa ọlọ́run bá ló bàjẹ́ láíláí àwọn èyí tí a tún tọrọ ní orí lọ́dọ̀ ọlọ́run ọba kó má ṣe ṣe fún wa kọ́lọ́ ọba àlékí ọlá kó ṣe àforíjì àforíjì ẹ̀ṣẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ibi tí a ti máa ráṣọ àti ibi tí a ti máa ráṣọ kọ́lọ́ ọba ọba ọlá ọba àlékí ọlá kó má ṣe máa ṣe ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ètò ṣálùkọ̀ wa ti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ èyí tí a ń ṣe ní àlàyé fún wa àlàyé nípa tíra sí kan nínú àwọn afá tí wọ́n jẹ́ àwọn afá súnà kọ́mọ bá kó bá wa ṣe àlékún ìkí àti ìjẹ ní wọn lórí Sheikh Abdulaziz bin Abdullah bin Baz rahimahullah tí wọ́n kọ tí wọ́n ti pe orúkọ ẹ̀ ní àdúrósù mọ̀lẹ́mà lè á mẹ́tẹ̀lẹ́ òmìnà àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo àlùmọ̀ lápapọ̀ àwọn ẹ̀kọ́ yìí ṣe pàtàkì kí gbogbo wa kí á mọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé nípa wípé ọ̀rọ̀ yẹn ni fún mùsùlùmí láti mọ àwọn súra kan tí ò ní ní mẹ́rìndínlógún sixteen chapters nínú Al-Qur'an Al-Karim méjì mùsùlùmí kó wa sórí òun náà ni láti Suratul Zilzala títí tó fi dé Suratul Nas a gbọ́dọ̀ ha sórí lẹ́yìn tá a bá ha sórí kí a mọ̀ ká dáadáa ká sì mọ ìtumọ̀ ká gbọ́ ní ká gbọ́ àgbọ́yé ẹ̀ nínú àwọn àlùkọ́ ti wa tó ti lọ sẹ́yìn àti ṣàlàyé fún wa ìtumọ̀ àwọn súwárì ní ṣókí eléyìí náà ló máa jẹ́ bí halkọ ẹlẹ́ẹ̀kẹjọ lórí tírà yìí a ti ṣàlàyé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tí bàbá sọ wọ́n ní arkanu islam òun náà ni wípé kíyàn tó mọ̀ lẹ́yìn ìgbà tó bá ti máa wọn súrà yìí ìmú ẹni jẹ́ mùsùlùmí tuntun tó ṣe gba islam tírà yìí náà tó fún ní o tó lè fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa islam wọn. wọ́n ní arkanu islam márùn-ún ni gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé fún wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam oníbúni al-islam ala khams ó là mọ islam lórí àwọn òkú márùn shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah àkọ́kọ́ ẹ̀ òun náà ní wípé kí ẹrú máa jẹ́rìí wípé la ilaha illallah la ma'budu bi haqqin illallah kò sẹ́tú lẹ́tọ̀ọ́ síjọsìn ní ti òdodo àyàfi ọlọ́wọ́n gbogbo kásáfíìsì gbogbo táwọn ọlọ́ba ti ń sùn lẹ́yìn ọlọ́wọ́n ọba tó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala ọlọ́ọ̀dẹ dhalika bi anna Allaha huwa al-haq wa anna ma yad'una min dunihi al-batil ọlọ́run ní orí ọ̀pọ̀ ẹ̀ ló ṣe rí torí pé Allaha huwa al-haq Allahu ọba Allah subhanahu wa ta'ala òun ni ọba al ọba òdodo. wà á nà máa èrè ń nàbí ìlú ní àti pé gbogbo táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run ọba irọ́ ni òfò ni. kọ̀dìjà alhaku wàzà kọ̀dìbà pé iná lè bá fi káàdà ìyàwó kan ọlọ́run sọ fún wa wípé ọlọ́run ọba tó jò lòlò tọ́lọ́run bá ti dé dáhà kọ̀dìbà pé gbogbo táwọn èèyàn ń lẹ́yìn ọlọ́run ọba ó gbọ́dọ̀ parẹ́ ibi táwọn èèyàn bá ti ń ṣe ọjọ́ tí ìmọ̀ nípa tàwí ìmọ̀ nípa ìjọkan ṣoṣo ọlọ́run bá tó bá ti dé gbogbo àwọn nǹkan òkòkò yìí ó gbọ́dọ̀ parẹ́ ló fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ lẹ́bọ tí àwọn ànábì ọlọ́run bá tí ó bá ti ń pè wọ́n sí ojú ọ̀nà ohun tó máa ń wá sí wọn lọ́kàn ni wípé aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un 'ujab aja'ala al-alihata ìlànà wàhídà ṣé gbogbo ọlọ́run tá à ń sìn yẹn ó wá fẹ́ sọ gbogbo ẹ̀ lẹ́yọkọ ìlà hàzàdà ṣe ìrọ̀rọ̀yà nǹkan tí máa ń yarí lẹ́nu lélẹ̀ tó láwọn máa ń wò fáwọn táwọn di ọlọ́run táwọn ń sìn lójoojúmọ́ ọlọ́run tó bá sì monday kan náà máa sì tuesday ẹni pé wọ́n tún sọ àwọn orúkọ ẹ̀ wọ́n fi sọ àwọn òrìṣà wọn ọjọ́ sunday ọjọ́ tí wọ́n máa ń bọ òòrùn táwọn ti sàn ọjọ́ monday ọjọ́ tí wọ́n máa ń bọ òṣùpá àbí àti àwọn òṣà oríṣiríṣi táwọn èèyàn máa ń bọ̀. lẹ́yìn náà wọ́n tún ní ọlọ́run ti tọ́ ń bọ lóṣooṣù gẹ́gẹ́ bí àwọn bíi janus àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn orúkọ ìlórúkọ òrìṣà ni orúkọ òrìṣà ni èyí tó ní orúkọ èèyàn bẹ́ẹ̀ ó dí àwọn èèyàn táwọn èèyàn ti gbé sípò ọlọ́run ọba àwọn èèyàn tún ní ìtàn ṣe seasonally aráwọn èèyàn wọ́n ṣe valentine wọ́n fi celebrate àwọn kan náà àwọn tó ń ṣe náà kìkìkì àwa wò pé àjẹ́ àdàlẹ̀ àìlèhàtà ìlànà wàhídà ò ṣe wá pọ̀ lóríṣiríṣi tá à ń pè wọ́n yìí wọ́n sì bí àbùkátà wa tán ṣẹ́yìn àwa wá àwa sọ gbogbo ọlọ́run yìí àwa sọ gbogbo ẹ̀dẹ́yọ kan nígbà téèyàn ní ọlọ́run three hundred and fifty five tí ò tí ì tó ẹtú wá ní kó má wá sí three sixty five lọ ẹyọ kan ṣoṣo ní kó má sí ìnà hádà nà ṣe ìrìnà ìjà wọn wò pé ah, eléyìí nǹkan ìyàlẹ́nu ni o ṣé lè gbọ́dọ̀ tó lè rí bẹ́ẹ̀ ṣá ìnáwó ìdáhùn kò mí láhùn wáyé dájúdájú ọlọ́wọ́n bá ní tó yẹ kẹ́ ẹ máa sìn tẹ́ gbọ́dọ̀ máa sìn ọkàn ọkàn ṣoṣo ni láìláha ìdáhùn ọlọ́run yìí kò sẹ́ tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn àyàfi ọlọ́run yìí. huwa rahman rahim ọlọ́run ọba yìí ni ọba tí ìkẹ́ tó gbòòrò ọba tí sì máa ń ṣe àwọn ọkọ kẹ́yìn the generally merciful the especially merciful orí ọlọ́run ó máa ṣe fún gbogbo èèyàn kò lálàá ṣùgbọ́n orí kan wà ọlọ́run máa ń ṣe àwọn kan ṣe fún mi

ẹni tó bá gbọ́ lọ́wọ́ gbọ́ ó gbọ́dọ̀ gbà lórí gbọ́ ẹni bá gbà lórí gbọ́ ó gbọ́dọ̀ gbọ́ wa muhammadu rasulullah yaani amara òun náà ni wípé tẹ̀síkù fíìmù àgbàrọ̀ gbogbo tó bá fún wa ní ìrù nípa ẹ̀ a máa gbà lódodo wa Agbọdọ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí aláwo abdullahi wa rasuluhu fájọ́bì yìí sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run bá ti rí wà wà tọ̀ a sì gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ lórí tó bá pa wá láṣẹ wà náà gbogbo tó bá ti fún a gbọ́dọ̀ máa jìnà sí wà á là ìlànà a sì gbọ́dọ̀ sí ọlọ́run àyàfi pẹ̀lú tó bá fi òótọ́ ló ń fi rán lọ́bí sọ̀rọ̀ àlùsánà òun là máa fi sìn ọlọ́run ọba àwọn òpó ẹlẹ́ẹ̀kẹ́ ilé ẹlẹ́ẹ̀kejì ọmọ tó gbé láti dúró dúró bó ṣe yẹ àwọn tó yẹ ká nínú òun kíkí afáfọ́ wa padà láti wá ṣe ha àwọn nǹkan tó jọrọ yọrùn wàṣúrú fi hà àwọn tó jẹ májẹmú rún wàsúnà ni hà àwọn tó jẹ súnà yòrò tá a gbọ́dọ̀ bójútó wà mùtìlá fi hà àti kí ni àwọn nǹkan tí máa ń ba yòrò jẹ wà má yorùbá hù fi hà kí sì ni àwọn nǹkan tó ń gbà wá láàyè tó ṣe pé kí a bá wà lórí òun a lè ṣe à ń bọ̀ wá ṣàlàyé ẹ̀ ní ṣókí lẹ́yìn náà ìta òṣàkà èyí á máa yan zaka owó ẹ̀ wá sọ́ọ̀mù ramadan èyí á máa gbàwé ní ramadan wà hajj baytullahi al-haram tíyànbá di agbára á ti ṣe hajj lọ sí ilé ọlọ́wọ́ ọba tí a pè ní baytullahi al-haram ilé ọlọ́wọ́ ọba ilé ọwọ́ lẹ́yìn náà nígbà tá a ti wá ilé lọ́sẹ̀ tó kọjá arkanu islam a ti sọ fún wa hadithi jìbìrì tó ń fi rinlẹ̀ fún wa eléyìí tí a fẹ́ wò lélẹ̀ òun náà ni ní ìtẹ̀síwájú àṣùrùkì la ilaha illallah tí a bá ti gba la ilaha illallah ọ̀gbọ́ tá a ti mọ̀ túmọ̀ ẹ̀ pé túmọ̀ ẹ̀ náà ni pé nafiyun wà ìsìbáàtò ohun tí ó fẹ́ mú kúrò fún wa àwọn kankan ó sì fẹ́ fi àwọn kankan rinlẹ̀ fún wa nafiyun rububiyati ma siwa Allah afẹ́ mú kúrò afẹ́ nẹgẹ́yì gbogbo tó bá ti yàtọ̀ sí ọlọ́run ọba tó bá sọ fún pé kankan ní god or lord abáwọn èèyàn máa ń forí kanlẹ̀ tó a gbọ́dọ̀ mú gbogbo nǹkan yẹn kúrò wa ìsìbáàtú lè ìbáadá lillahi wahida a sì gbọ́dọ̀ fi nǹkan rinlẹ̀ kí la fẹ́ fi rinlẹ̀ ìjọsìn wọ́ṣípù wa ká fi rinlẹ̀ fọlọ́run ọba nìkan ọlọ́run ni láàtà sùúrù lè ṣá wàhálà ilẹ̀ kọ́mà ọlọ́run ni ẹ̀ gbọ́dọ̀ máa forí kanlẹ̀ fún oòrùn bóòrùn ṣe tóbi tó yẹ ẹ̀ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún wàhálà ilẹ̀ kọ́mà ẹ̀ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún òṣùpá wàásùrù lìláhi lẹ́ni ọ̀làkọ̀hún náà nǹkan tó kìí yá ọ̀tá àbùdù ọlọ́run ọba tó dá oòrùn tó dá òṣùpá ní kẹ́ ẹ máa forí kanlẹ̀ lò tó bá jẹ́ pé tòótọ́ ẹ bá fẹ́ sin ọba tó dá yín ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún nǹkan mi tó yàtọ̀ sọ́nà wọn bá kódà àwọn tí wọ́n jẹ́ bàbá yín ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún wọn àwọn tó jẹ́ ìyá yín ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún wọn àwọn tó jẹ́ ọkọ yín ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún wọn àwọn tó jẹ́ aṣíwájú yín nínú ẹ̀sìn àti lórí ilé ayé ẹ gbọ́dọ̀ forí kanlẹ̀ fún wọn ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní law kuntu amiran ahad an yasjuda ó ní tó bá ṣe wípé mo fẹ́ sọ fún èèyàn kan pé kó máa forí kan lẹ́yìn la amartu al-mar'a an tasjuda li ba'liha ó ní mi bá pa obìnrin láṣẹ pé kó máa ṣe sùjúdù fọ́kọ níbi tí ọlá ọkọ lórí ìyàwó tóbi tó ṣùgbọ́n máa aláwùjọ́rí náà ṣùgbọ́n ó ti pàṣẹ bẹ́ẹ̀ o torí pé sùjúd haqqun lillahi wahda ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba nìkan ìyẹn ló bí ìkúnlẹ̀ àti ìkúnlẹ̀ fún kọ̀ọ̀kan àyàfọ́ lọ́wọ́ ọba gbogbo wa náà la máa ń kúnlẹ̀ tá sórí sùjúd àkúnlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni àtọkùnrin àtobìnrin. àgbọ̀dọ̀ kúnlẹ̀ fún nǹkan ní àyàfọ́ náà a máa ń fi orí kọlẹ̀ nígbà tá a bá ń kírun a fún orí kọlẹ̀ fún nǹkan kan àyàfi ọlọ́wọ́ ọba. ẹ jẹ́ káwọn ọmọdé ẹ jẹ́ ká gbìyànjú àwọn ọmọ tá a ṣẹ̀ ń dàgbà káwa náà ti máa practice àwọn nǹkan ayé wa. a máa ń rí nígbésí ayé àwọn tó pọ̀ ọmọ wa wọ́n máa bí ó sì máa jẹun kí máa ń ba nínú jẹ́ ọmọ ẹ tó gbẹ́sìn yìí káwá rí ọmọ ẹ kó fẹ́ kíyàn kọ́mọ ẹ wá máa ṣe báyìí kó máa mérí ní ti tòlótòló báyìí àkọ́wọn lẹ́kọ̀ọ́ nìyẹn tí a bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọn ní ṣe mẹ́rọ torí tó ṣe sí yìí náà sùjú dùdú ẹ̀ o tó ń jẹ́ sùjú dùdú téèyàn bá tẹ ọrùn wálẹ̀ báyìí fún èèyàn ó ti sùjú dùdú béèyàn bá bẹ̀rẹ̀ báyìí bí ẹ tó ń rùkú ó ti sùjúdù béèyàn bá wá forí kanlẹ̀ pátápátá bí ẹ tó ṣe sùjúdù yẹn ó ti sùjúdù fún gbogbo ọ̀nà lórí. Al-Imam Ibn Qayyim Al-Jawziyyi rahimahullah nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àlàyé nípa àtúbọ̀ wọ́n ní tí a bá wọnú wàdùkúlù ìbáàbà sùjàdà nígbà tó lọ mi àwọn tí wọ́n bí ọmọlẹ́yìn Musa tọ́lọ́ ní kí wọ́n lọ sí Jerusalem láti Iraq láti Egypt kọ́ni wọ́n wá lọ Jerusalem wọ́n fẹ́ lọ sí agbósójú ọ̀nà ọlọ́run oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn yìí ni wọ́n sọ fún ànábì Musa alayhi salam oríṣiríṣi nǹkan lọ sọ fún Musa wọ́n ní à lánàá dọ̀kúlà hátà yàkùn ju omi nà ilé tó ní káwọ̀ yìí àwọn ò ní lè wọ ọbẹ̀ o torí pé àwọn alágbára kan wà nínú yìí àwọn ò wọ ọbẹ̀ hátà yàkùn ju omi nà ọ̀sìn tí wọ́n bá jáde ẹ wọ àwọn ọmọ ìsirẹ́lì ẹ̀rí pa máa ń sọ pé wọ́n jẹ́ ẹ̀dá kan tí ò kì í gbọ́ràn tí wọ́n sì máa ń yapa àwọn ànábì ọlọ́wọ́ ọba wọ́n sì máa ń pa àwọn ànábì ọlọ́wọ́ ọba eléyìí jẹ́ nínú ìṣesí ìdí wọn àwọn ànábì ọlọ́wọ́ ọba tọ́nà ọba rán sí wọn máa ń yapa àṣẹ wọn nígbà míì wọ́n á pa wọn. gẹ́gẹ́ bọ́lá ọba àlejò ọlá ṣe sọ fún wa nínú sórọ̀ lè bá kọ̀ọ̀ àti sórọ̀ mi pé ìṣesí tí wọ́n máa ń ṣe nìyẹn. ọlọ́run àlejò sọ fún wa ó nígbà tí ọlọ́run ní kí wọ́n ọlọ́run ní kí wọ́n wọlé ọlọ́run wá sọ fún wọn wípé wà lọ́kùnrin ní tí wọ́n bá dárúkọ sùjúdù nǹkan àkọ́kọ́ tí máa ń wá sí wa lẹ́mìí òun náà ní pé kí a fi orí kanlẹ̀ ṣùgbọ́n sùjúdù ó tayọ ibi orí kanlẹ̀ o nínú tí sùjúdù máa ń túmọ̀ sí ó máa ń túmọ̀ sí òkú rọ̀ tí ìyọba fẹ́ kọ̀kọ̀ wọ́n máa ń tún sí sùjúdù náà ó lè túmọ̀ sùjúdù téèyàn bá wá fi orí kanlẹ̀ náà ó lè túmọ̀ sí sùjúd tàbá wa rọra tẹ ọrùn wa wálẹ̀ báyìí náà òun náà máa túmọ̀ sí sùjúd nínú èdè lárúbáwá nígbà tó náà bá sọ fún wọn wípé fàdùkúlù ìbáàbà sùjì àdàlù ọlọ́run ní kan wọlé lẹ́tọ́ sùjúd ìlú mi ṣé ohun tá a máa sọ ni wípé ọlọ́run ní kí wọ́n forí wọn kanlẹ̀ báyìí nígbà tó bá wá fi orí kanlẹ̀ kí wọ́n wá máa rá wọ́n máa fọwọ́ wọ́lẹ̀ èyí pé kò sí o tó bọ́ sílùú ohun tọ́nà ọba sọ fún wọn ni wípé tí wọ́n bá fẹ́ wọlé òlú yìí tí wọ́n tẹ̀lé bàbá yìí kò ń ṣe bá fà ṣe ṣe ìwọ́pọ̀ orí kan lẹ̀ nìyẹn kí wọ́n fẹ́ wọlé òbí kan kẹ wá dojú kẹ dojú kò lẹ̀ báyìí ṣó ti yé ohun tọ́nà ọba sọ nìyẹn ìtumọ̀ sùdúdù ni ló fi jẹ́ kí gbogbo àwa tá a bá máa ń forí kàn tá a bá fẹ́ kí ìyàn náà gbogbo ilé náà ṣe tó dáa a gbọ́dọ̀ gbìyànjú láti jìnnà sí i tí ọmọdé bá fẹ́ kí àgbàlagbà a ṣe asalaamu aleykum wa rahmatulahi wa barakatu tó bá ti fẹ́ kí wọn nínú tó dáa òní kó smile kó rẹ́rìn músẹ́ tó ti yé kò jẹ́ pé kó rọjú má gbàlagbà nígbà tó ń sálámọ̀ tó nígbà tó ń sálámọ̀ tó ń rọjú ojú tó ń ràn ó ti ta kò ṣe tí tó ń ṣe. ìṣesí wa àti ọ̀rọ̀ wa ó sì gbọ́dọ̀ aláìn pẹ̀lú ara wọn ó gbọ́dọ̀ jọba nígbà tó ń sálábọ̀ asálámù alaykum ó wá rọjú máwò èèyàn rárá torí pé ìrọjú máwò èèyàn kò kí ń túmọ̀ peace kò túmọ̀ àlàáfíà kò túmọ̀ àlàáfíà nígbà tó ń sọ fún ọ̀yọ́ pé kí àlàáfíà ọlọ́run máa bá wọn ó wá ò ní lọ́wọ́ ságbàlagbà tí wọ́n bá tún lọ́wọ́ sí ẹ tàpọ́lé tàpọ́lé ni wàá fi gba ọwọ́ wọn ò ní lọ́wọ́ ságbàlagbà mo wá pàdé àgbàlagbà àsàlámàlẹ́kọ̀ àbí rárá wàá sálámọ̀ wàá dúró dáadáa ò ní kàn ò ní dọ̀bálẹ̀ ò ní bẹ̀rẹ̀ tó ti yé níbo ìṣesí tọ̀yọ́ tó máa ń ṣe nìyẹn pàápàá jùlọ lọ́dọ̀ àwọn aláfáàdé ẹ wo bí tí kìíní ìwọ ìdè ẹlòmí àfẹ́ kí àwọn èèyàn tó bá pàdé àwọn tó jápa wọ́n á sì wọ́n á sì balẹ̀ ọ̀tún báyìí. Ah, ọlọ́run kò ṣe wá lẹ́nu yẹpẹrẹ má yẹpẹrẹ ara ẹ̀ ẹ tó bá wà wò fún ìgbéraga ni àìjọba lẹ̀ kó fẹ́ kí àwọn èèyàn ṣe pọ̀ ní ìgbéraga àìkúnlẹ̀ kí àwọn èèyàn kò ṣe pọ̀ ní ìgbéraga torí kọ́nà ọba làgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni kọ́nà ọba àbíkí kó má ṣe fi wa kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa. a gbọ́dọ̀ mọ̀ pé ìjọsìn wa ọlọ́ọ̀bá nìkan ni a máa fi fún. ẹ ní la ilaha gbólóhùn yìí ní ọlá tó pọ̀ nínú ọlá ẹ̀ min ajliha ha jinni wal insi torí la ilaha illallah torí pé ká máa ṣe ọlọ́ọ̀bá ṣó nìkan torí ẹ̀ lọ́lọ́ọ̀bá ṣe dá àtàlùjọ́ ọlọ́run ní wà náà kọ́ dáṣù lè jí lọ́wọ́ ní ẹ̀ńsà ìlà lè àbùdó ọlọ́run ní mi ìdá àdùjọ náà ti yàn bí ó ṣe pé kí wọ́n lè máa sùn mí wàyí àtẹ̀lé ìlú sàádà fi jà àrọ̀ yìí láyé láyé lọ́wọ́ òun náà ni ojú ọ̀nà oríire nílé ayé àti lọ́run ọlọ́run ní alẹ́ ní àmọ́ lónìí ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo wàlámìyẹlì bí sùn bí máa dàgbò lè gbólù tó sì ṣe wípé wọn kì í jẹ́ kó lúpọ̀ mọ́ ìmọ̀ọ́nì wọn ṣíríkù ẹbọ ṣíṣe wọn jẹ́ kí ẹbọ kó wọnú ìmọ̀ọ́nì wọn bó tilẹ̀ wulẹ̀ kó kéré mọ́ wọn gbà fún wúláyìíkà láhùnmùlà ám wàhùn mọ̀tẹ̀lù ọ̀nà onírú àwọn ẹni báyìí ni wọ́n á máa jẹ́ ní ìfàyàbalẹ̀ nílé ayé àti lọ́run wọ́n á sì máa jẹ́ ní ìtọ́sọ́nà. la ilaha illallah nìyẹn wa hiya awwal wajib ala al-mukallaf gbogbo ẹnikẹ́ni tá a bá ti la iṣẹ́ bọ̀ lọ́rùn tó di ọmọ ẹ̀gbẹ́ ènìyàn nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ mọ̀ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ dúró lé lórí tó gbọ́dọ̀ máa fi lògbé sí ayé òun náà ànábì sallallahu alaihi wasallam ó ní umirtu an uqatila an-nasa hatta yaqulu la ilaha illallah wa anna muhammadan rasulullah ànábì ni wọ́n pa mí láṣẹ pé kí n máa bá wọn yọjà títí títí tí wọ́n á fi sọ ní ìgbésí ayé wọn fún la ilaha illallah muhammadan rasulullah sallallahu alaihi wasallam ìjà tí wọ́n ní káàdọ́bì bá wọn jà yìí ìjà oríṣiríṣi ọ̀nà oríṣiríṣi sì lèèyàn máa fi ń bá yọjà yorùbá sọ wípé tí ọmọ ìyá méjì tí wọ́n bá jáde lólé tí wọ́n rẹ́rìn jáde pé wọ́n bára wọn sòdí òdodo ọ̀rọ̀ yìí tí wọ́n bá bára wọn sòdodo ọ̀rọ̀ ẹ̀rí èèyàn kan tá fúráhùn á lè dú kókó ọ̀rọ̀ yẹn gba ibi tí ò da alárẹ̀ ṣùgbọ́n yẹn làǹfààní wà bẹ̀ ìjà kan náà nìyẹn ó kírun tó o bá ti kírun mi ní fún ẹ lówó oúnjẹ bàbá sọ fọmọ bẹ́ẹ̀ ó bàjá ni àbí ò bàjá tó bá sọ̀rọ̀ pé ìjà kò túmọ̀ sí pé gbogbo ìgbà àdá àti ìbọn ìyẹn náà sì máa ń wà ń bẹ̀ ó sì wà ló ń dáná bí gbàlẹ́ ò sọ̀rọ̀ náà wà lè wọ̀ sẹ́lá tọ́nà ń bá gba àwọn láàyè torí pé a gbọ́dọ̀ jí àwọn èèyàn pa láti ṣoríire gbogbo ìlú tí wọ́n bá ti ní àkólé kàn lórí pé wọ́n máa di aráàlú ní ipá láti ṣe dáadáa kan ìlú náà lè dá kò lè tó torí bí àdámọ́ mẹ́ẹ̀dé ènìyàn èyí máa ń dá láàmú tẹ́jú bá wá ń dá àwọn èèyàn láàmú bò láti fẹ́ ràn wọ́n lọ́wọ́ ìjọba ìlú kọ̀ọ̀kan ló gbé òfin oríṣiríṣi kalẹ̀ kò ń ṣe káwọn òfin máa ń tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n kálàáfíà ìjọba ìjọba gbọ́dọ̀ lo fọ́ọ̀sì láwọn èèyàn lórí kí ni wọ́n pe àwọn tí wọ́n jẹ́ tó ṣiṣẹ́ ìjọba rẹ̀ forces kan náà pè wọ́n àbí bẹ́ẹ̀ kọ́ kí ni ìtumọ̀ force àwọn tí wọ́n máa ń jẹ nípa láti ṣe ohun tí èèyàn fẹ́ ṣe ṣé kí ara wa lè ní wálé rárá ká bá lè rí ìdẹ̀kùn ni ọlọ́pàá wà ń kí dẹ̀kùn lè wà fara àlú ni sójà ti wà ń kí dẹ̀kùn lè wà fara àlú ni kò ṣe láti terrorize wọn ṣùgbọ́n tí ìjẹ̀kú lè wà torí pé èṣù ò ní jẹ́ káwọn kan gbádùn. ọlọ́run ní wàláwùlà àdàpọ̀ ọ̀nà àlùdáńsàbà àdọ́gùn bìbá àdé nà fásádàtì àwọn. ọlọ́run ní tí ò bá jẹ́ wípé à ń fi àwọn apá kan a fi ń yẹ àwọn kan wò ni orí ilé ò bá ti bàjẹ́ tí ò bá jẹ́ pàǹpà àwọn kan check plate àwọn kan ni check and balances tí ò bá sí yẹn lórí ayé ni ilé ayé yóò bá ti kò bá ti bàjẹ́ ọlọ́run bá máa fi àwọn kan kápá àwọn kan so ká lè fi ọlọ́run ọba ọlọ́run bá pàdé ọbí bẹ́ẹ̀ àṣẹ láti bá wọn yọjà lé lórí wàhíyà áàkìrò wájib áàkìrò wájib àlẹ́ mukallaf bó ti jẹ́ nǹkan àkọ́kọ́ tó jọ́rọ̀ yàn lé ẹrú lórí òun náà ló tún jẹ́ nǹkan ọ̀gbẹ̀yìn tó tún jẹ́ ọ̀rọ̀ yàn lé wa lórí ànábì sallallahu alaihi wasallam ó ní fàmọ̀nkánà akhiru kalamihi la ilaha illallah ànábì sallallahu alaihi wasallam ó lẹ́nikẹ́ni tó bá jẹ́ pé gbólóhùn tó wí kẹ́yìn ìgbésí ayé ẹ̀ òun ni la ilaha illallah dakhala aljanna kó nínú ẹni bẹ́ẹ̀ á wà aljanna kò sọ pé yẹ́dẹ̀ kó lòlìjọ́nà yóò wà aljanna dakhala aljanna ó ti wọ àlùjọ́ náà ṣẹ́yìn mọ́ bí ni ohun tó ti parí ni ọlọ́run ti parí ẹ̀ kò sí pàǹdà òtẹ̀ mọ̀gánà àkírù kàlámìhì láhìlá ìlọ́wọ́ dákọ̀lá ìjẹ̀nà ẹnikẹ́ni tó bá ti jẹ́ pé ohun tó wí gbẹ̀yìn gbèsè ayé ẹ̀ ní láhìlá ìlọ́wọ́ ó ti wà àlùjọ́ náà kọ́lọ́ má ṣe ìjẹ́ká wà àlùjọ́ náà wàlà àmàlù bí kọ́wà sílẹ̀ hà. Iyi tó dáa jù ní orí iṣẹ́ òun ni tí èèyàn fi gbẹ̀yìn iṣẹ́ ọmọ wa kọ́kọ́ sọ la ilaha nígbà tó ń dàbọ̀ tó ń dàgbà bọ̀ tá a máa ń pè sí lẹ́nu láti kékeré nígbà wa dàgbà la ló wí kò sí wa ní fàyàbalẹ̀ ṣùgbọ́n tí ọmọ bá kú sórí dákọ̀lá ìjẹ̀bù ẹni yẹn wà kọ́lọ́ má ṣe ìyá wa nìjọ náà. ló fi jẹ́ pé ẹ̀rí pé àdọ́dọ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam lámà hamọ̀rọ̀ àmàhùn mọ́t àbátọ́ọ̀lì nígbà tí ikú dé tí àbútọ́ọ̀lì bùnbẹ̀lẹ̀ tó ń pọ̀ ká kú tó wà lórí sick bed tí àdọ́dọ̀ sallallahu alayhi wa sallam tó lọ sọ́dọ̀ ẹ̀ wákàna ma'ahu Abu Jahal Abu ń bẹ pẹ̀lú ẹ̀ nínú àwọn ògbóǹtarìdì nínú àwọn kèfèrí olùṣẹbọ wa umayya bonu khalaf nínú àwọn ògbó nìta ògbó ẹ kí ló ń pè wọn àwọn tí wọn gbóná níbi ẹbọ ṣíṣe umayya bonu khalaf tó jẹ́ ẹni tí ó jẹ́ ọ̀gá fún bilal bonu rabah radiyallahu anhu ló fi jẹ́ wípé ńgbà tí àwọn èèyàn bá fẹ́ kú wọ́n gbà wá ní ìmọ̀ràn tí a bá rí pọ́mọ ọmọ ìyá wa ń ṣàìsàn ká má máa jìnnà sọ́dọ̀ wọn ní ìgbà tí a bá wá ń rí i pé àìsàn yìí ó lè fẹ́ jẹ́ ti ọlọ́jọ́ ká kúndùn lẹ́yìn tá a máa bẹ pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀ torí wípé tó fẹ́ kú àwọn tí wọ́n bá ń bẹ pẹ̀lú ẹ̀ lásìkò yẹn wọ́n máa ń lapa lórí ẹ̀ ló fi jẹ́ wípé àṣẹ ìtọ́nu yahrisu ala huduri ahadikum inda mawti tí oníkálukú bá fẹ́ kú ṣèǹtọ́n ẹni ẹ̀kọ́ ẹni ègbé a máa sapá láti rí bóun wà bẹ́ẹ̀ lásìkò yẹn liyusa wish alalimọ yìí kó bá lè kó wàhálà ròyìnròyìn bẹ́ẹ̀ tó fẹ́ kú hátàyà gómìnà sùn bìlà débi fẹ́ nìyẹn ó ti ẹ̀ ṣeé ṣe kó máa padà ru aburú nípa ọlọ́wọ́n ọba àdékè ọ̀la ohun tó sì dájú fún ẹrú ni wípé nígbà tẹrú bá fẹ́ jáde láyé àyò ìnà vọ́nàbìlà kéèyàn máa ro dáadáa pa ọlọ́wọ́n ọba yẹ́rù ju rahmata kéèyàn máa rò nípa pé á ah, ìkẹ́ ọlọ́wọ́n ọba ó pọ̀ kéèyàn wá máa ní àgbélé kéèyàn máa ní hope nínú oore fọ́nà máa ṣe fún yàn kéèyàn máa jákọ̀ níbi oore ọlọ́wọ́n ọba ní ìgbà tá a bá wà ní òmìnira alukófù wàrọ̀jà ìpayà àti ìní àgbèlè kéèyàn máa ní hope àti fear táwọn afá bá ń sọ̀rọ̀ pé èwo ló gbọ́dọ̀ ga jùlọ méjèèjì tí a bá ń lò sẹ̀mí tó nọ́mà takọ̀ ní ògbésí ayé wa bá ṣe ń lò tó ń lọ déédé ìpayà àti ìní àgbèlè inú ọlọ́wọ́n ọba kéèyàn ní hope àti fear ó gbọ́dọ̀ wà sí sixty percent bàbá ṣe ń páyọ̀ náà ọba tó pé láàrin kádi dúkàlà nǹkan mà lè yí padà kọ́ ló ń fi ìyà jẹ mí bẹ́ẹ̀ náà látún máa ní rọ̀jà a máa ní hóòpù pé á ọlọ́run ọba orí ẹ gbòòrò tó lè ṣe fún mi téèyàn bá wà nínú ìdẹ̀kùn tára bá dẹ̀yàn ìpáyà wa a gbọ́dọ̀ jẹ́ kó ga díẹ̀ ju hóòpù tá ní lọ torí pé típayà yẹn bá pọ̀ ju hóòpù lọ díẹ̀ kò ní jẹ́ ká lè kọjá àlà ní ìgbà tí ara wa yá ta lágbára láti ṣèbàjẹ́ tí èèyàn bá páyà ìpáyà yìí á máa prevent èèyàn láti wu àwọn ìwà tí ò dáa tábá wá wà nínú ìnira wọ́n fẹ́ kí hope tá a máa ní kó rọra gbẹ́nu sókè díẹ̀ ju ìpáyà wa lọ ẹni tó wà ní ibi tó ti ń pọ̀ ká kú wọ́n fẹ́ kó máa ní hope tó pọ̀ nínú ọlọ́wọ́n ọba ló fi jẹ́ pé táwọn ẹni eré bá ń bẹ pẹ̀lú ẹ̀ nínú tá a máa ṣe fún irú ẹni bẹ́ẹ̀ nìyẹn àwọn ọ̀rọ̀ tí a máa jẹ́ kó ní hope nu ọlọ́wọ́n bá là á bá sọ fún àwọn ọ̀rọ̀ tí a jẹ́ kó ní faith nínú ọlọ́wọ́ tá máa rò pé ọlọ́wọ́n bá àyùdẹ̀kílà lè jẹ́nà mo ní hope pé ọlọ́wọ́n bá máa fi ní sáàlùjọ náà ìdí náà kírun mo ń mo ń yan zaka kọ́nà ọba máa ṣàìwò gbogbo ilé ìmọ̀ mi lára tó bá wá jẹ́ pàwọn ẹni ibi níbẹ̀ pẹ̀lú yàn wọ́n máa ń kó báyọ̀ ló fi jẹ́ píṣe rí àwọn àfa ẹni re tí àwọn èèyàn bá fẹ́ jáde láyé yòhawilúna ìbàádìhì màáyà onásìsò wọ́n máa ń gbìyànjú láti máa gbé wọn jìnnà sí àwọn ẹni ibi wọ́n máa ń gbé wọn jìnnà sí àwọn ẹni ibi. kí wọ́n bàbá kó má bàa ní evil influence lé wọn lórí orí pa burú lé wọn lórí nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó ń gbìyànjú lórí wípé kó jẹ́ pé ohun tí ọ̀nkù ẹ̀ àbútọ́ọ̀lì torí pé ó ran lọ́wọ́ tó bí rọ́jù lè fáàtì ó ní nígbà míì ọlọ́wọ́n bábọ̀ máa ń ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọ̀daràn èèyàn lè má jẹ́ mùsùlùmí ọ̀daràn ni ṣùgbọ́n náà bá sì máa máa lò láti ran ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ ọlọ́ni wa yín tẹ̀tẹ̀ wá láwù yẹtẹ́gìdìlì kọ́ọ̀mọ̀nà ọ̀yọ̀kùn súnmọ̀láyà kúnnú àmì sáàdàkùn tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ní ran ẹ̀sìn ọlọ́wọ́ tẹ́yìn bá kọ̀ tẹ́lẹ̀ ìtìjú pé káwọn èèyàn rí pẹ̀lú islam tẹ́yìn bá kọ̀ láti dúró ti ẹ̀sìn ọlọ́wọ́ bá yẹ̀sẹ̀bìlì kọ́ọ̀mọ̀nà ọ̀yọ̀kùn súnmọ̀ láyà kúlù àmìsàlàkù ọlọ́run pẹ̀lú àwọn ọlọ́run lórí ilẹ̀ àwọn ibi pẹ̀lú ẹlòmíì tó jọ́dá rọ̀ ó lè jẹ́ mùsùlùmí ṣùgbọ́n kó jẹ́ pòkì nígbà tí ọ̀nà máa rẹ̀ sí ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ẹ̀ bàbá ìbò ṣe jẹ́ kèfèrí ó kún ànábì sọ̀rọ̀ àlùwẹ̀sẹ́lá lọ́wọ́ débi wípé nígbà tí wọ́n wá mọ́kà tí àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n máa ń dúnkokò mọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n máa ń dúnkokò mọ́ ànábì sallallahu alaihi wasallam ṣàkóso wọn kọ́ dúnkokò mọ́yọ̀ náà wọ́n máa ń dẹ́rù bá ànábì sallallahu alaihi wasallam ìyẹn jáde wa ṣé yẹ yé wa kí wọ́n máa tẹlifá èèyàn ká máa fa àwọn nǹkan dẹ́rù bá a máa fún ní economic sanction àní rajà lọ́wọ́ ẹ̀ mọ́ àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ àní tajà fún ebi a lè pa wọ́n a máa lé wọn jáde kúrò nílùú a máa di àwọn alágbára estimate a máa jẹ wọ́n ti kọ́ bá wa lù wọ́n gbogbo òbẹ̀rù yìí wọ́n a máa dẹ́rù bá ẹni tó bá jó nígbà kó lò lù. ṣùgbọ́n bàbá yìí sọ fún wọn ó ní rárá o béèyàn kan bá tún dọ́rù eléyìí wọnú yín gbogbo tí mo ní màá fi bàjá bàbá yìí ti àlọ́ ìsọ̀rọ̀ wa àlọ́ ìfẹ́lá olótó àlọ́ ìdàgbà sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ ìwẹ̀fẹ́lá ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ kò gba ìsìláàmù tó fi kú ó jẹ́ ohun tó ba ànábì inú jẹ́ sallallahu alaihi wasallam ànábì ń bẹ pẹ̀lú ẹjọ́ kan nígbà tó pọ̀ ká kú ànábì sallallahu alaihi wasallam ní yá àmì ó ní ìrẹ́ ẹ̀gbọ́n mi ìrẹ́ ọ̀nkù mi kul la ilaha illallah sọ pé la ilaha illallah kalimatan uhajja biha laka indallah. tó o bá lè wí gbólóhùn yìí kó kọ tiẹ̀ sọ pé láà ilaha illallah ó ní ti bá déwájú ọlọ́wọ́n ọba màá lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi gbè lẹ́yìn ẹ pé wọn náà kú sórí islam. wà nọ́gọ̀rọ̀ ìlà wà ògbàdì nìbú bá àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ jẹ́ alágbára ó wá wojú wọn báyìí ṣe mọ̀ pé tó bá jẹ́ àwọn ẹni ire ni wọ́n wà mẹ́ tó wojú àwọn ẹni ire táwọn náà nọ́ọ̀sì ìdáfàmẹ́ṣọ̀n pé á ìgbìgbọ́n tó wì ó ṣe ti kí bàbá ìgbà ìsìlámù ṣùgbọ́n àwọn ẹni nígbà tá àbújá ni máa sọ̀rọ̀ àtẹ́rọ̀bù àmìlàtì àbíkì à ó fẹ́ yí èyí padà kúrò lójú ọ̀nà àwọn kan padà sí wa ohun táwọn bàbá wa máa ń ṣe tí bàbá rẹ̀ ọba ń ṣe nǹkan aburú àgbọ̀dọ̀ tẹ̀lé ìlànà sọ àdú fíìmù àrùn ànábì sallallahu alaihi wasallam ó ní ohun tó ń jẹ́ obedience ká máa tẹ̀lé èèyàn ó wà lórí righteousness ni o tí èèyàn bá ń ṣe dáadáa máa tẹ̀lé ọjọ́ tí ẹ bá ti ń ṣe dáadáa tó mọ̀ tí ẹ máa ń ṣe yẹ wàá máa ṣe kí ni. wàá máa tẹ̀lé wọn. ọlọ́mọ àwa di arí aburú ọjọ́ tí dádì ẹ bá wá délé ohun tí náà mọ̀ tó ti gbọ́ wá sí pé kó dá ní dádì ẹ wá gbé wálé ìwọ lè jẹ́ sábàbí dáadáa fún bàbá yẹn bàbá yẹn ti jẹ́ sábàbí dáadáa fún wọn náà ábù wá gbé ọtí wálé ọtí ajẹ̀yà ábù tó ti mọ̀ pé kò mú sí wọ́n wá gbọ́ sí wálé lọ́ wá ní ó yá ìwọ náà wá gbà àwọn wá wò káàkiri bí dáàtì rí rárá o làtọ́ àtà limakulóke fi màá sí àtìlọ́ ọ̀dẹ̀ gbogbo tó bá ti jẹ́ pé ọlọ́run ò fẹ́ àti ìṣẹ̀lẹ̀ èèyàn bàbá ìwò àbújá àlè wọ́n ní mo fẹ́ fi ẹ̀sìn bàbá ẹlẹ́ni bàbá yìí lọ́ba ṣẹ́rí ó máa ń wà lọ́bi sallallahu alaihi wasallam kò sọ gbólóhùn yìí ó ní ohun tó ní sọ yẹn náà lè lè sọ ohun tó ní kì í sọ yẹn àlọ́bi tó pa rẹ̀ sallallahu alaihi wasallam bó ṣe ti kí bàbá yìí tiẹ̀ sọ pé ó ní kí n sọ pé la ilaha illallah bàbá yìí ò sọ ó ní ohun tó ní kí n sọ yẹn náà lè lè sọ ó ní lè lè sọ lè fẹ́ sọ ohun kẹmẹ kó kí ni mo ní ẹsọ bàbá ó ní kí n sọ pé la ilaha illallah kó wá sọ yẹ kẹmi ẹ wá bọ ànábì ṣetán láti lò ó fún lọ́jọ́ pé ìdí àdìkìyàwó ṣùgbọ́n bàbá yìí ó mọ bí sànàbì lọ ṣùgbọ́n náà kò fẹ́ fi bọ̀ lọ bí o kí ni nǹkan ìṣẹ̀lẹ̀ yìí bá ànábì ló jẹ́ sọ̀rọ̀ àìmọ̀sẹ̀lá nígbà tí bàbá yìí jáde láyé wàhùwà àlàmílà ti àbí lójú ọ̀nà àwọn bàbá bàbá ẹ̀ òun lòun náà kú sí ojú ẹ̀kọ́ ìbá ṣe ẹbọ sọ́nà nígbà tí bàbá ìwà ti àlè báyìí àdọ́bí ìbànújẹ́ sọ̀rọ̀ bá àyè ọ̀sẹ̀ ọlọ́run wa sọ àyà kalẹ̀ torí ẹ̀ ọlọ́ni laysa alayka hudahu walakinna Allaha yahdi man yasha ọlọ́run ní ìrìn àdọ́bí sọ̀rọ̀ bá àyè ọ̀sẹ̀ ìmọ̀ lọ́wọ́ òsì lọ́wọ́ ẹ̀ káwọn mọ̀ walakin Allah yahdi man yasha ọlọ́wọ́ ọba ní máa ń fi mọ̀ lẹ́yìn tó bá fẹ́ o. wa innaka la'ala wa innaka latahdi ila siratin mustaqim ọlọ́wọ́ sọ fáwọn ọbí bò mí ó ní ìwà kan máa tọ́ sọ́nà ní o wà máa tọ́ sọ́nà ní pé àbá ń ṣe é nì má jẹ́ kó la ilaha illallah ọ̀la ti bẹ̀ fún la ilaha illallah ọ̀la ìtumọ̀ láìla ìlà lọ́wọ́ làdáàbí ìlà sọ̀rọ̀ ti mú sẹ́kì wà á máa tọ́ lọ sọ́nà lọ ṣùgbọ́n tí máa ń fi inú mọ̀ lọ òun ni ọlọ́wọ́ bá ọlọ́run ilé ìsàlẹ̀ ìkàwé dáàbò wàdà kí lọ́mọ́ ha ìyá sí lọ yẹ̀ṣẹ̀ ọlọ́run bá mi kí ọlájú yé wa ìyẹn ni ìdáyàtú àtọ̀fíìk wà ìdáyàtú lè ṣáàjì. ìdáyà pé ká tó àwọn èèyàn sọ́nà ká tó wọn sọ́nà pé ọ̀nà rí o ọlọ́run fi fà lọ́dún sọ̀rọ̀ àlọ́sẹ́lá àti gbogbo àwọn afá àti gbogbo mùsùlùmí ṣùgbọ́n ìdáyà pé ká wá fi náà kẹ́mi yẹn wá gba ohun tá a sọ fún ọwọ́ náà bá lè lọ́wọ́ má ṣe máa ṣàlékún wa. torí lọ́dọ̀ ń ṣe rán gbogbo àwọn òjíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ pátápátá torí la ilaha illallah òde o ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jí ó yé wa o pé o tó pa àwọn òun àtàwọn ànábì ọlọ́run bá kọ̀ òun náà ní la ilaha illallah gbogbo wọn ohun tí wọ́n wá ṣe ilé ayé nìyẹn ẹ̀rí pé ọlọ́run máa ń sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ó ní wa ma arsalna min qablika min ọlọ́run ní àrùn òjíṣẹ́ kan lẹ́ ṣáájú ìwà lọ́bì sọ̀rọ̀ àmì ọ̀sẹ̀là bí ó ti pé ká máa sọ àsọkalẹ̀ fún wípé la ilaha illa ana fa'budu la ilaha si kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ní àmọ́ fa'budu ní èmi iṣẹ́ sọ́nà ọba fi rán gbogbo àwọn òye òun náà ní gbólóhùn tó dáa afdọ́lù zikir la ilaha illallah àlọ́bí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà ó ní ìrántí ọlọ́run tó dáa jùlọ o fẹ́ ṣe zikir o fẹ́ rántí ọlọ́run ṣáàbà sọ pé la ilaha illallah àlọ́bí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà ó ní afdọ́lù ma qultu ana wànàbí yúna mi kọ́bílì la ilaha illallah wàhídáhù la sharika lah àlọ́bí sọ̀rọ̀ wà ní ọ̀sẹ̀ náà ó tó lọ́lá jùlọ tí mo fi ẹnu mi sọ tó sì ṣe wípé àwọn ànábì tí wọ́n ti wá ṣáájú mi gbogbo wọn náà ni wọ́n máa ń sọ òun náà ni la ilaha illallah òun ni ká máa sọ wípé la ilaha illallah ilé ìjẹ́ díẹ̀ ṣókí nínú àwọn láti bẹ fún la ilaha illallah kọ́lọ́ má ṣe fi yé wa kó sì jẹ́ kí a lè dúró sí gbólóhùn náà gbogbo àwọn nǹkan tí gbólóhùn náà wá pèpè sí nínú iṣẹ́ nínú ọ̀rọ̀ nínú ìṣe kọ́lọ́ má ṣe fi ràn lọ́rùn eléyìí tí afa wa sọ fún wa nínú síra wọn. wọ́n ní agbọ́dọ̀ mọ la ilaha illallah nígbà tá a bá ti mọ àwọn òpó ìsìláàmù yẹn tó ti di pé àkọ́kọ́ bẹ̀ ní la ilaha illallah muhammadu rasulullah wọ́n la gbọ́dọ̀ mọ a sì ti ṣàlàyé ẹ̀ fún wa. wọ́n wá sọ pé la ilaha illallah ó lè sọ pé a ah, ẹni ìgbà la ilaha illallah ó ní wa amma mà ṣurutu la ilaha illallah wọ́n wá ní ẹ̀rí kí ló jẹ́ májẹ̀mú la ilaha illallah fàhíyá ní àwọn májẹ̀mú yìí ń nínú tí bá ti sọ pé nǹkan kan jẹ́ tí a bá ti rí nǹkan yẹn ohun tó bá sọ pé nǹkan jẹ́ condition tí nǹkan yóò bá ti sí ohun tá à ń pèsè sí yẹn náà sí ẹni pé wọ́n bá sọ fún wa pé ṣòro tù sọ́lá ṣòro tù sí hábí sọ́lá àwọn bá jẹ múru táwọn bá jẹ múru yóò bá ti sí béèyàn bá kírun one million kò ní rò lọ́dọ̀ àwọn afáà tó jẹ́ méje níbo ni mẹ́jọ nínú ẹ̀sìn ọmọ ìdókòwò ìwà sí ìwọ̀n ta fẹ́ kí kásìkò ẹ̀ wọlé àfàṣìbọ̀ wá ṣe lálàyé fún wa. tí èèyàn bá kírun nígbà tásìkò òsì wọlé ṣọgbọ́n ṣó ní èrò kò ní èrò títùrù làwùrọ̀ kábòyò owó wa nínú májẹ̀mú òru ni ẹni tó wá sí mọ́ṣáláṣí ó wá wọ pálí ọkùnrin àbúrò ló wá wọlé ló wá ń kírun tí o fún owó ẹ̀jọ̀ mọ́ ṣé wọ́n ẹni bẹ́ẹ̀ ní o kò ní o ìsìnkìbálò ní kíbìlà ẹni tó wọ mọ́ṣáláṣí ó wá níbi tí wọ́n gbé mímbà rí sí ó wá kọ ẹ̀yìn síbẹ̀ wọ́n ní àfa kílẹ̀ ń ṣe ó ní mo fẹ́ kí wọ́n wá ní àyíkẹ́ yẹn kọ́ ní mímbà rí ó ní àtẹ́sà fèmí àtọ́lọ́run nílẹ̀ bàtì nílà wa gbọ̀ọ̀lì nílẹ̀ yìí ohun tó hàn lẹ́yìn fojú rí àwa rí kọ̀kọ̀ wọ́n ti gbé kíbílà sẹ́yìn fóònù yẹn àwọn àlùjọ ọdún tó fẹ́ ba yí àtàlùkí àwọn ìjẹ wọ́n wá gbé kíbílà sẹ́yìn fún òun wá rí kíbílà lẹ́yìn nígbà tẹ́yìn eré wájú torí kójú ti yìí kò ní tẹlifóònù ṣùgbọ́n ní tiẹ̀ àwọn àlùjọ ló ti bá wọ gíláàsì sí magnifying glasses ó jẹ́ kí bẹ́ẹ̀ tóbi dáadáa ó wá rí sẹ́yìn òòyì ọlọ́run á ti ṣàdánwò fún wa. àtọ̀hárọ̀ káṣìmọ́ra májẹ̀mú mi tí kò bá ṣèmọ́ra tó kéwù jọmọ́ kò nírò àbí bẹ́ẹ̀ kọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé àwọn májẹ̀mú la ilaha illallah tẹ́yọkọ́ bá ti yege ń bẹ̀ tẹ́yọkọ́ bá ti yege ń bẹ̀ ọmọ túmọ̀ kọ́ yege kí ni túmọ̀ ẹ̀ naam ok something is missing for try tẹ́ ọkọ bá ti míìsì bẹ́ẹ̀ àbí tẹ́ ọkọ bá ti láàyè bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí gbogbo yòókù gbogbo yòókù ti bàjẹ́ rẹ̀ àwọn májèwé wọ́n ṣe pàtàkì àkọ́kọ́ bẹ́ẹ̀ àlàyémú àlùmùdáfí lèlèjà ìmọ̀ nípa láyé àyàwó eléyìí tó bí ìdánù tó lé jìnnà àìmọ̀kan tí ìmọ̀ bá ti dé kí ló máa ṣẹlẹ̀ sáà ìmọ̀kan yọ̀mọ́ àìkọ̀kọ́ máa sá ìmọ́lẹ̀ mi tí ìmọ́lẹ̀ bá ti dé kí ló máa ṣẹlẹ̀ sókùnkùn á paradà tí ìmọ́lẹ̀ bá ti dé báyìí òkùnkùn á paradà kọ́ni já alhaku wà záhà kọ́ni bá fila iná lè bá fila káàlẹ̀ làwọn kọ́ ọlọ́run ní òdodo ti dé irọ́ ti ó ti fi ó ti fẹsẹ̀ fẹ́ ó ti fi sàbíà ó ti fi òkúrufú inna lè bá fìlà káàdọ̀ làwọn kọ̀ àdámọ́ ọ̀rọ̀ ni pé irọ́ máa ń padà ń parẹ́ bí sóòlù tó lòlò bá ti dé. àlẹ́ ìlú àìlòdà fi lè jà májèmú alákọ̀ọ́kọ́ òun náà ni wípé ká ní ìmọ̀ nípa la ilaha illallah ìmọ̀ yìí òun ló máa wá ràn wá lọ́wọ́ gbogbo àwọn nǹkan àìmọ̀kan tó takò la ilaha láti jìnnà sí ní ìgbà tá a bá ti ní ìmọ̀ nípa la ilaha illallah àwọn ọmọ yẹn ń pariwo tá a bá ti ní ìmọ̀ nípa la ilaha eléyà ràn wá lọ́wọ́ kí wá ní ìtumọ̀ ìmọ̀ tá a fẹ́ nìyí al-ilmu bi ma'naha nafiya wa ithbatan ká ní ìmọ̀ nípa gbogbo àwọn nǹkan tí la ilaha illallah ó bì dànù àwọn nǹkan tó tì wó tó tì ṣubú nínú ṣèkìyà fil rububiyatila àwọn ẹbọ táwọn èèyàn máa ń ṣe látara ìdí ọlọ́run ọba ọlọ́run téèyàn bá ti nímọ̀ nǹkan ọlọ́run á lé nǹkan yẹn dànù sí gbọ́n ni tí wọ́n bá ń sọ pé ta ló dá wa a gbọ́dọ̀ ní ìmọ̀ pé ọlọ́run ọba ló dá wa ta ló pèsè fún wa a gbọ́dọ̀ mọ̀ ẹ̀kọ́ náà ọba ló pèsè fún wa talẹ̀ tó dá wa sí ọlọ́run ló dá wa sí talẹ̀ tó lè fi ara ni wá ọlọ́run ló lè fara ni wá ta ló lè ṣèdẹ̀kùn fún wa ọlọ́run ló lè fi ṣèdẹ̀kùn fún wa ta bá ṣàìsàn ta ni máa ń wò wá sàn ọlọ́run ọba ló lè ṣe ta lọ́ba tó ní agbára lé wa lórí ta lọ́ba tó lè jẹ gàba lé wa lórí a gbọ́dọ̀ mẹ́kọ́ lọ́wọ́ ọba ni a sì gbọ́dọ̀ dá ọlọ́run ọba mọ̀ níbi ìṣesí ọlọ́run ọlọ́run ló ń ṣe ilé ọlọ́run ló ń ṣe tá a bá ti mọ̀ gbogbo àwọn nǹkan táwọn fi jì sí fi ìjọ náà bá jì sí lọ́dọ̀ á ti ni. ọlọ́run ní dáàlìkà bíi anna al-haqqu wa wa anna Allaha ha al-'aliyyu al-kabir ọlọ́run ní bó ṣe rí nìyẹn torí pé ọlọ́run ọba huwa al-haqqu ọ̀dọ̀ wà á nà mà yẹ̀dẹ̀ ó nà mí lù ní ìgbà àgbè àti pé ogun táwọn yọ ń pè lẹ́yìn ọlọ́run irọ́ ni wà á nà mọ́ ha àti pé ọlọ́run ọba ni òun wà láàyè ìṣú ìkẹ̀lẹ́ yìí ọba tó ga ni ọba tó tóbi ó ga ju gbogbo nǹkan lọ ó sì tóbi ju gbogbo nǹkan lọ. tó bá wo pé nǹkan tóbi abẹ́ ti tóbi ọlọ́run ló wà tó bá wo pé nǹkan ga abẹ́ òjijì ọlọ́run ló wà. ẹ wo Ibrahim alayhi salam nígbà tó rí àwọn ìràwọ̀ Ibrahim fẹ́ kọ́ àwọn èèyàn ẹlẹ́kọ̀ọ́ ni o kò ṣe pé nǹkan yẹn ó dàrú mọ́ Ibrahim lójú ṣùgbọ́n Ibrahim ó fẹ́ kọ́ àwọn èèyàn ẹlẹ́kọ̀ọ́ ó wá lo ó pa bí òwe láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́. ọlọ́run wa wàkàdálìkà lórí ibrahima malakuta samawati wal ard wàlìyàkúnà minal muqinin ọlọ́run ní gẹ́gẹ́ báyìí láfihàn ibrahim àwọn tó ń di agbára ọlọ́run ọba ní inú sọ́mọ̀ àti lórí ilẹ̀ wàlìyàkúnà minal muqinin láti fi ibrahim rile. Eri púpọ̀ ninu àwọn àlàyé tọ́lọ́ máa ń ṣe nígbà míì tọ́nà ò bá ṣàlàyé yẹn fún wa a lè mú ọlọ́wọ́n ba lé lórí ṣùgbọ́n náà ọba máa ń ṣàlàyé fún wa kí ẹ̀mí wa ba lè rinlẹ̀ ká lè ní àlẹ́ ìlú lè yẹ kí ká ní ìmọ̀ àmọ̀dájú ẹ̀rí pé ńgbà tí Ibrahim ń bi ọlọ́wọ́n ba wàyí kọ́lá Ibrahim nígbà tí Ibrahim sọ rọ́bì arìnrìn kéfà tó ṣe ìlú náà Ibrahim sọ fún ọlọ́wọ́n ọba àlékè ọlá pé wọn náà bá fi hàn mí bó ṣe máa ń jí òkú dìde òkú tó ti kú bóò ní wọn náà bá ṣe máa ń jí dìde kí ọlọ́wọ́n bá sọ awalam tu'mi qala awalam tu'mi ọlọ́wọ́n sọ fún Ibrahim pé eré ó nígbàgbọ́ ni tó ṣe ní máa fi hàn ẹ́ bí mo ṣe ń jí òkú dìde ó nígbàgbọ́ pé ní ọlọ́wọ́n bá máa jí òkú dìde mi ó ní qala bala ó ní ìwọ náà wọn bá mi bẹ́ẹ̀ ni mo ní ìgbàgbọ́ wà láàkè ìyẹ̀kùn wọn èyí nìkan nìyí ṣùgbọ́n kí lè wà mọ́ sáfẹ́ yìí ṣẹ́mi pé téèyàn bá ní ẹ̀ẹ́nìmù tí ò sì fi ẹ̀fín níbẹ̀ àdánwò sì lè dé ìrújú sì lè báyọ̀ ẹ tó nímọ̀ nípa kan tí ò bá sí ìmọ̀ àbọ̀dájú yorùbá máa ń sọ wípé tí òògùn ẹni bá dáni lójú a máa ń fi ọwọ́ ẹ̀gbá rí àbíkò náà ṣe máa ń sọ ìtumọ̀ ẹni pé téèyàn bá ní ewé àti egbò kan tó lè wo àìsàn malaria tí ẹ bẹ pé èèyàn lè máa fi ó lè máa fọwọ́ gbáyà pé a ah, àìlò oògùn yìí ni o tẹ́ bá ti lóbi ìgbìn ara yìí máa yá èèyàn máa ń fi gbárí ni tó bá jọ́ tó dáyọ̀ lójú ó nílé yàtọ̀ wá iná kọ́lìbì ìdí tí mo fi ń bì wọ́n lọ́wọ́ ọba òun ni pé kí n lè ní ìwà àmọ̀dájú nípa ọgbọ́n ọba sọ̀rọ̀ ọlọ́run ní falamma jana alayhi laylu ra'a kawkaba ọlọ́run nígbà tí ilẹ̀ ṣú tí Ibrahim rí pé ilẹ̀ ṣú ra'a kawkaba ó bá rí àwọn kàwákì ìyẹn ni sáà àwọn ìràwọ̀ qala hadha rabbi ṣe é bẹ́ẹ̀ pé ìràwọ̀ ohun tó ga ni tó wà láyè tó ga tó sì tóbi dáadáa. Ibrahim wá wò pé ohun tó wà lókè ìsàlẹ̀ làwa wà àwọn ò lè lọ sókè àlágbára ti fò ẹ wo mi táwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn yìí ta yọ lẹ́dẹ́ ṣe ta ló lè pọ́n ògiri nu wa ṣùgbọ́n wa lágbà bó ṣe kéré tó tálágbà bá bọ́ sáré ògiri ń sìn a máa pọ́n ògiri lọ nìyẹn àbí kọ́ ni jọmọ́ alágbà tún lè wà lórí ògiri kó tún wò pé àyè èèyàn kò sẹ́ tó lè bẹ́ tóbi nù yìí alága tún lè bẹ̀ ní mo bá tún bẹ́ wọ́n lá tún gbèrú báyìí pé ah, ah, ah, alhamdulillah àà ta ló tó bẹ̀ lórí bẹ́ẹ̀ bá yìí ni máa ṣe kí ni máa jí bukú ló sọ́ra mi. àwọn ni ẹ̀dẹ́ ènìyàn ọlọ́ọ̀ni dọ́rùn pa sọ́ọ̀lì ìwà ìmọ̀lùdù ọlọ́ọ̀lọ́ lẹ́ni gbogbo tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́ọ̀lọ́ lẹ́ni gbogbo ọ̀lẹ́ ọ̀lẹ́ ni nígbà tí Ibrahim wá ní ohun tó ga yìí ó ní kọ́ọ̀lá hádà rọ̀bì ó ní á ilé ìlọ́lọ́wọ́ rí ó ń pe làákà ìyàwó èèyàn tó rọ́ mẹ́fà àwọn èèyàn náà máa ń pe ìràwọ̀ lọ́lọ́run. fálámà àfàlà nígbò ṣe díẹ̀ ìràwọ̀ bá wọ̀ kọ́là láwù ìbùlẹ̀ àfìlì ó ní ohun tí bá máa ń wọ̀ yìí ní nífẹ̀ẹ́ láti jẹ́ kójú ọlọ́run ọlọ́run tó jẹ pé ó wà táìmìlì ọlọ́run tá wà gbà tí ò ní sí ń gbà mí mọ́ falamọ̀rọ̀ alikọ́mọ̀rọ̀ báàzì hàn nígbà tó ṣe díẹ̀ ó bá rí òṣùpá tọ́hìrọ́ òṣùpá náà bá yọ gbòò kọ́ọ̀dà hàdà rọ́bì ó ní ẹ̀ ilé ìlọ́lọ́ òwe fálámà afala nígbà tó tún di wípé òṣùpá tún wọlé Ibrahim bá sọ wípé láìlàmì àdínì rọ́bì làkùnlẹ́nà mi nà kọ́ọ̀mì dọ̀ọ̀lì níbi tó wá dé kí ní ìfẹ́ dáhùn tí ọlọ́run ò bá kẹ́mi kó sì fi kọ́ mi sọ́nà kí ẹ̀fẹ́ tó ìlú náà máa rò gbà yìí pé wọ́n kàn ti ẹ̀sọ́ fún wa pé ọlọ́run ọlọ́run ọlọ́run ká lọ́lọ́run yìí gan-an báwo ló ṣe rí gan a máa ní ṣáwò a máa wà a máa ní sèpù ìgbé àti ẹ̀kọ́ káfí ẹ̀rọ lọ́wọ́ yẹn báyìí jẹ́bẹ̀ẹ́ pé tó máa ń dààmú àwọn tí wọ́n ń sin òkúta nìyẹn á ò gbà wọ́n fojú rí ẹ ń pe èèyàn náà bí ẹ tó ń pe jésù báwo ti èrì ṣe báwọn kan rí rí èèyàn bíi tiwa náà ni àbí làwọn wò pọ̀ lọ́wọ́ ọba ṣùgbọ́n ti wá gbàgbé pé àwọn nǹkan kan wà tá a fún tá a gbà kan ní agbára tá a jẹ fojú rí a jẹ gbà kan wà gbogbo wa náà la gbà pálùjọ ló wà a sì rádùjọ lórí abárẹ́dúgbìn rádùjọ lórí kó lọ́wọ́ àrírí àgbà kan wà gbogbo wa lágbà pé a ní ọpọlọ àfà máa ń pe àfà rẹ gbogbo wa lágbà pé a ní ọpọlọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ta ló ti rí ọpọlọ ti ẹ̀ ta ló ti rí rí ó sẹ́ tó rí rí àti pòfẹ́sọ̀ náà pè wọ́n wá kíláàsì pòfẹ́sọ̀ wa sọ fún wọn ní kíláàsì pé seeing is believing tá a bá lè fojú rí gbàgbọ́ ohun tá a bá lè fojú la máa ń gbàgbọ́. nígbà tó sọ báyìí ìrònú bọ́mọ̀ yóò lọlé nígbò lọ́jọ́ kejì ó padà sí kíláàsì. àwọn ọ̀rẹ́ wa kójọ nígbà tí wọ́n wá kójọ ọ̀gá ìtúsọ tó sọ yìí ọmọ wa sọ wípé ọ̀gá yẹ́sà ṣẹ́ ní brain ọ̀gá ní bẹ́ẹ̀ ni mo ní brain ó ní àṣà ah, lè fojú rí bírèdì yìí ó ní àràrà lè fojú rí o ah sinsin is believing it means you don't answer ní kò jẹ́ pé o ta bá fojú rí la máa ń gbàgbọ́ ó túmọ̀ sí pé nígbà tá a ti lè rí bírèdì tí ẹ̀ ní bírèdì nìyẹn bá àbí ẹ̀mí afẹ́ máa dàgbù gbàgbé bí ọlọ́run tá a fojú rí ṣùgbọ́n wọ́n mú mi ọlọ́run ti sọ fún ẹ kó bọ̀ wá rí ọlọ́run ọgbà kọ́lọ̀ ọba ń bẹ̀ gbà kọ́lọ̀ yẹn ló dá sọ́nà. Allahu alladhi khalaqa as-samawati wal-arda wa ma baynahuma fi sittati ayyam thumma istawa 'ala al-'arsh. ọlọ́run ọba yìí ọba tó dá sọ́mọ̀ fẹ́ wo yìí. ó ń tà ń pè ní sọ́mọ̀ kullu ma fawqaka gbogbo tó bá ti wà lókè ẹ̀ báyìí òun ni sọ́mọ̀ tó bá ti wù ké báyìí gbogbo tó bá rí lókè òun ni sọ́mọ̀ kan náà ló dà tó bá wọlẹ̀ gbogbo tó bá ti rí lẹ̀ àdí tó wà lábẹ́ sọ́mọ̀ yẹn gbogbo ẹ̀ ló ń jẹ́ arúgbù òun ló ń jẹ́ ilẹ̀ ta ló dá jọmọ́ ọlọ́run ló dá ọlọ́run tó wá dá yìí láàtò dèrè kò hó àbẹ̀sọ́ wáwú àyò dèrè kò làbẹ̀sọ́ ojú kan ò lè rí ọlọ́run ọba ṣùgbọ́n náà ọba rí gbogbo ojú ọba tó ń rí wa ni àwọn ò rí ṣùgbọ́n náà ọba wa promise yẹ ìwọ tó ti wò pé àwọn tiẹ̀ fẹ́ rí ọlọ́run yẹ aláàyẹ bó ló ṣe rí ọlọ́run promise yẹ pé ṣe sùúrù ìwọ náà dẹ̀ bá bẹ lọ́run sùúrù yẹn torí pé kò sẹ́ni tó fẹ́ kọ́jú kú tọ́ba níta tó fẹ́ kú lè rí pé káti ẹ̀ kí wá ti ẹ̀ kú ká lè lọ rí ọlọ́run ṣáré tó máa nọwọ́ sókè bóyá ká kú lè rí ẹ́ kọ́ sí wá lè rí kálukì amọ̀dẹ̀bí ká lọ rí ọlọ́run ṣáré tó fẹ́ bẹ́ẹ̀ ṣáré tó fẹ́ kú lè rí àbá ìlú olókọ́kọ́ lọ́wọ́ kó wọ́n fẹ́ kú ṣùgbọ́n fẹ́ sùn ó lè sún àbí tó bá jó oorun dàbí ṣùgbọ́n ká so ọlọ́run wa promise wa pé wujuhun yawma idhin nadira ila rabbiha nadira ọlọ́run bí èyí àwọn ojú kan wà kọ́nà ṣe ojú ti tèmi náà ló àwọn ojú tọ́nà ń sọ̀rọ̀ kọ́nà má ṣe ojú ti yé náà ló àwọn ojú tọ́nà ń sọ̀rọ̀ ọlọ́run yawma ní ọjọ́ kejì àwọn ojú máa wò báyìí kí ni wọ́n wò ọlọ́run ní àwọn ojú yẹn wá tutù wá ìmọ́lẹ̀ àwọn aláwọ̀ ojú yẹn náà bírọ̀ ìlàárọ̀ bí ha náà bírọ̀ àwọn ojú yẹn wà máa wú ọlọ́run wọn báyìí kọ́nà máa ṣe ní èèwọ̀ fún èmi àti yín láti rí ọlọ́run wa gbogbo ẹ tó bá jẹ́ kékeré wọn ò rí ọlọ́run lé ayé wọn tó lè rí lọ́rùn làbàṣìṣì gbòòrò. ọlọ́run máa gbé gàgà sáànù àtọ́lọ́ àwọn àtọ́lọ́ pọ̀ nílé ìyọ̀ náà nígbà tí ìbúrọ̀ ìborí kọ́mọ́ onítọ́nà ọba lọ gáìdì mi èmi náà lè wà nínú àwọn tó sọnù fálámọ̀rọ̀ aṣàmùsàbàzẹ́ ọ̀dà ìbúrọ̀ ìbò bá tún rí tí òòrùn tún dé nígbà tó òòrùn dé kí ló sọ haza kọ́ọ̀là haza rọ̀bì ẹ̀hẹ́ ilé ìlọ́lọ́wọ́ mi haza akbar ilé tóbi ju gbogbo àwọn èyí tí mo ti ń rí òòrùn náà bá tún dípò tún bí ìrọ̀lẹ́ òòrùn bá tún parẹ́ kọ́ọ̀lá yà kọ́ òòrùn ìgbọ́n ìlú wa pe àwọn òṣèlú làkà yìí pé ẹ̀yin èèyàn mi ìní bàrí omi náà tún ṣe èkó ẹ̀yin tẹ̀ ń fi káwùkáw tẹ̀ ń fi ìràwọ̀ ṣẹ́kiri pé ọlọ́run yìí ti lọ ẹ̀yin tẹ̀ ń fi òṣùpá ṣẹ́rí pọ́lọ́run yìí ti lọ ẹ̀yin tẹ̀ ń fi òòrùn ṣẹ́rí pọ́lọ́run yìí ti lọ ìní bàrí omi máa tó ṣe lè kú gbogbo tẹ̀sí lẹ́yìn ọlọ́run èmi fọwọ́ mo bọ́sẹ̀ kó ń bẹ́ o èmi balẹ̀ ìnú èmi wàjá àtúwájì yìí mo da ojú mi kọ lìlẹ́rì ìfàsọ̀rọ̀ sàmàwá ti wà ní àrùbọ̀ hànífà ẹ tó dá sọ́mọ́ àti ilẹ̀ lèmi da ojú mi kọ báyìí òun ni Allahu subhanahu wa ta'ala wa ma ana minal mi ni ma bẹ́ẹ̀ mú ẹ̀yẹ lẹ́bọ̀ wàhálà jàù kọ́ọ̀mù àwọn yẹn wọ́n bá bẹ̀rẹ̀ argument ah, wáyé tó máa sọ kó òrùn ṣọ náà wáyé tó máa sọ kó ṣùkó ṣọ náà òòrí kó ṣe gbá ní òòrí kó ṣàwọ̀ kọ́ọ̀là nígbà tí wọ́n wá ájú pẹ̀lú ẹ̀ ẹ̀ tó ájú pẹ̀lú ẹ̀ kọ́ọ̀là àtúhájú nìfìlà wà kọ́ọ̀lì àdáàlì ẹ fẹ́ máa wọ bá mi ájú lórí ọ̀rọ̀ náà ọlọ́run ti di gáìdì ẹ̀mí ọlọ́run ti fòdodo mẹ̀mí kò sáwà wí tẹ̀lé wí tí o máa fi tẹ̀lé yín wà lá àkọ́ọ̀fù ẹni mi fẹ́ rí lá àkọ́ọ̀fù má tún ṣe òkú rẹ̀ wí. àwọn ẹgbọ́ tẹ̀ ń ṣe gbogbo tẹ̀ ń tẹ̀lé yín ọlọ́run ẹ lè fi wọ́n dẹ́rù bá mi. má jẹ́ kó fi ṣọ̀gbọ́n dẹ́rù bẹ̀ yọ kó aṣọ̀gbọ́n dẹ̀ máa pa ẹni ẹ̀rú wa ń bà wọ́n ló wá ń sá kiri pé ah wọ́n ní ṣọ̀gbọ́n máa pa mí kí ló ń jẹ́ ṣọ̀gbọ́n ó gbọ́ sí gbọ́n ìbùsọ̀ ni ó ní lá àkọ́ọ̀fù má tún ṣe òkú rẹ̀ ṣògbódẹ̀ yìí ń sì yẹ ilé òbí ẹ̀rú ẹ̀ ogun máa pa ẹni kí ló ń dé ogun kí ló ń dé ogun ogun kòtò òní pa wá ọlọ́ọ̀ni máa ń pààyàn gbogbo tó bá fi ń dẹ́rù bí ògbọ́dọ̀ fẹ́ lẹ́rù a máa lù ẹ́ lóògùn ní àkí ló bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni kan ni olólágbára láti ṣe ogun kan ilá ayíyàṣá àrọ́bì ṣe gbogbo tẹ́yìn ń pè yẹn yóò lè bẹ̀rù wọn tẹ́bọ́ wà wò pẹ́ẹ́lẹ́ ti ṣùtá kọ̀ọ̀kan ní ẹfẹ́ fi aburú kàn mí pẹ́ náà wà gbára tẹ gbójúlé ìtọ́nà ọba mi bá fẹ́ bẹ́ẹ̀ ó ní wá sí àrọ́bì kúlà ṣe ìrìn ní ma torí pé ọlọ́run bá nímọ̀ pa ogun nǹkan àwọn nǹkan tẹ́ ń wojú ẹ̀ tẹ́ wo pẹ́ẹ́lẹ́ fi ṣe wájú ìta ọlọ́run bá mọ́ àfàdà àtàtà kàrú òkè tí máa ń ronú tí máa ń rántí àwọn nǹkan tẹ́yìn ń pè lẹ́yìn ọlọ́run yìí bóògùn ṣe fẹ́ máa bẹ̀rù wọn. wàlá takhafuna annakum ashraktum billah ẹ̀yin ò máa bẹ̀rù ọlọ́run lóhun tí òṣìṣẹ́ ọlọ́run ẹ̀ ń pè lọ́lọ́run ẹ̀yin wá orogún pẹ̀lú ọlọ́run ẹ̀ ẹ̀ bẹ̀rù kọ́lọ́ lè fìyà jẹ yín ẹ̀yin wá fẹ́ kí ni máa bẹ̀rù ọlọ́run yìí máa lábí yunazil bihi sultana aleikum máa lábí ṣáwọn ẹlẹfẹ kèmí máa bẹ̀rù fa ayu nìfàlẹ kọyìlì àhàkùnrin àgbò ṣé ìjọ wo nínú àwọn ọjọ́ méjì ló yẹ kó ní fàyàbalẹ̀ ṣé ìjọ tó ń sin Ọlọ́run nìkan ni àbí ìjọ tó ń sin èṣù èwo ló yẹ kó ní fọkànbalẹ̀ nǹkan tó ta àdàbò tẹ́yìn náà bá ṣe tó dún ní mímọ́ ó yẹ kí ẹ̀mẹ́ pàwọn fi Ọlọ́run ọba àlà ìlà ìgbà wáyé òun mo lè mọ̀ sí ẹ̀ṣọ́ ó yẹ kí ẹ mọ̀ wípé àwọn ọ̀jọ̀ ọ̀gọ́ náà ọba àwọn ni wọ́n máa là ọlọ́run ní àlà ìnà àlà bóòlù ọlọ́run ti sọ ìnà ìgbà ṣẹ̀gbọ́n òun ló kọ́ sí wúrò ọlọ́run bá ní ẹ̀rí rárá rárá èyí tó kọ́kọ́ wá ní òkè ẹ̀ ọlọ́run bá lè kí ọlá ó sọ wípé àlà ìnà ìgbà wọ́n ní òun ìmọ̀lẹ́gbọ̀n ṣùgbọ́n àyà tó ti wá ṣáájú ẹ̀ ọlọ́run ní ìnà ìgbà ṣẹ̀gbọ́n ní àkùlá ìka ìbò ṣẹ̀gbọ́n àlà ìnà ìgbà ṣẹ̀gbọ́n ní òun lọ kàn sí òun ọlọ́run láwọn yẹ ìjọ ìṣú ni àwọn ìjọ ìṣú ni wọ́n máa pòpò láyé àti àlìkìyàmọ̀ ni. kọ́nà má jẹ́ kí wa so nǹkan alákọ̀ọ́kọ́ tó ṣe pàtàkì fún wa òun náà ni wípé a gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ọlọ́wọ́n ọba ká ní ìmọ̀ nípa la ilaha ìmọ̀ àmọ̀dájú ìmọ̀ lórí wípé àwọn nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn pé kò ń ní ìmọ̀ nípa wípé ọlọọba nìkan ló yẹ kí a máa ẹ wá rí yìí ìdàkejì sì ní wọ́n ní òun ẹ̀rí àìmọ̀kọ́tẹ́ rí yẹn àìsàn ni o kọ́lọ̀ fi ṣe wa fáírọ́ọ̀sì ni títún máa ń bí àìsàn kọ́lọ̀ kó má ṣe ìgbà wa bẹ́ẹ̀ ẹ̀rí àwọn ẹ̀rí lórí pé a ní ìmọ̀ nípa ọlọ́run ní ọlọ́run ní pé ọlọ́run ní àyàfi àwọn tí wọ́n bá jẹ́rìí pẹ̀lú la ilaha illallah wa hum ya'lamun wọ́n sì ní ìmọ̀ nípa ẹ̀. ayé man shahida bi la ilaha illallah wa hum ya'lamuna bi qulubihim ma nataqu bihi alsinatihim níbi ibi alsinatihim. àwọn tó mọ̀ wípé ọlọ́run la ilaha tí wọ́n fẹnu wọn wí wọ́n wá mọ̀ ní ìmọ̀ àmọ̀dájú pẹ̀lú ọkàn wọn pé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn àyàfi ọlọ́run ọba àdìkí ọlá ọlọ́run ní ṣẹ̀hídà lọ́ ọlọ́run ní ọlọ́run ọba jẹ́rìí àdáhùn láhíláhíláhù pé kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́run bọ́dọ̀ ṣe wá jẹ́rìí wà ní màláìka àwọn màláìka náà jẹ́rìí sí o pé kò sẹ́ tó yẹ ká sì lẹ́yìn ọlọ́run ọba àlá wà ó lọ́lẹ̀ ìlẹ̀ àwọn tí wọ́n ti lórí mímọ̀ tí wọ́n mọ̀ nípa láhílá ìlọ́ba àwọn náà jẹ́rìí kóòlì ọlọ́ọ̀ni ká lóbi sọ fún wa hali yastawi lẹ́dínà ya'lamuna wà lẹ́dínà la ya'lamuna pé ìjẹ́ wọ́n jọra ni ṣé wọ́n ṣe déédéé ara wọn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ni àwọn tí wọ́n mímọ̀ àtàwọn tí wọ́n mímọ̀ tí wọ́n bá fi gbogbo wa àwa náà ti mú àṣà eléyìí ìsìnkọ́hábò lè kárí ni òun ni àwọn ìbéèrè tó jẹ́ wípé kò ní ìdí ànsà kó ní kálukú máa dáwọ̀ ẹ̀ sínú ọkọ̀ ẹ̀yìn tó bá ní ṣe ẹni tó ní mà bí aláìmọ̀kan ṣọ́jọ́ra kí ni gbogbo aná máa sọ àti mọ̀ pé ṣe kí ni jọra wọn nílé ayé jọra náà jọra kọ́nà kó ẹnì kọ̀ọ̀kan wa. so ọlọ́run ó ní ọlọ́run láti fi lélẹ̀ fún yìí o lélẹ̀ fún ọbẹ̀ èèyàn kò ní ṣe làákàyè àyàfi àwọn tí wọ́n bá àwọn tí wọ́n bá jẹ́ onílílọ. ẹlẹ́ẹ̀kejì jọmọ́ nínú àwọn májẹ̀mú la ilaha illallah al-yaqinu al-munafi li shak. òun náà ni ká ní ìmọ̀ àmọ̀dájú ìmọ̀ àmọ̀dájú òun tún yàtọ̀ sí ìmọ̀ àti mọ̀ nípa la ilaha illallah kí làwọn nǹkan tó kó sínú káwá ní sàfẹ́ǹtì ká ní àmọ̀dájú lórí ẹ̀ ilé ìjẹ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì àmọ̀dájú yìí òun ló máa lé dànù iyèméjì ọlọ́run ní kọ́ láti là àrọ́ bu àmọ́ náà ọlọ́run ní àwọn lárúbáwá nígbà tó gba Islam wọ́n máa ń sọ pé àmọ́ náà à múmin àti di múmin kó làm tù mí nù ọlọ́run ní là ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ wípé kó làm tù mí nù ọlọ́run ní káà lọ́dún sọ́dún rárá ẹ fi ìgbàgbọ́ wàlákín ṣùgbọ́n kó lu àsìlámù ẹ má sọ pé àti àsìlámù ẹ má sà mùsùlùmí wàlámà ya dẹ̀ kúlù ìmánu fi kúlù bí kúlù ọlọ́ọ̀ni ìdí ni pé ìmọ̀nì gbọ̀ngàn wọnú yín ìgbà wo tó mọ̀ pé ìmọ̀nì ti wọnú yín wa òun tí ó bá ti di pé ti sọ̀rọ̀ bá ti sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe gbà yìí ó gbọ́ pé ọlọ́wọ́ bá sọ pé ara ẹ̀ dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti ká mi lọ́wọ́ kù nígbà tó ti lọ́lọ́ ló sọ wọ́n ti ká mi lọ́wọ́ kù nígbà tí lánàá ló sọ kí la fẹ́ ṣe afẹ́ akọ agbọ́dọ̀ fi ìdùnnú gbà náà ni nígbà tí jọ́nà àlòjíṣẹ́ ni wọ́n sọ kódà bàbá mòore tó wà mbẹ ó lóore fún wa torí pé àlàyé alámùmọ̀nà kọ́lákọ́ wàhíwà nàbí ìfọlọ́kọ̀ yìí ṣé ẹni tó dá ẹ̀dá òní mọ ẹ̀dá ni ṣùgbọ́n tó dá wa ó mọ̀ wájú bá ṣe mọ́ra wa lọ wa huwa al-latiful khabir ọba aláàánú sì ni ọba onímọ̀ ọba olóye ni tó bá sọ nǹkan fún wa pé ká má ṣe àwọn òmà burú tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n náà bá mọ̀ tọ́lọ́ bá ní ká má ṣe nǹkan kan àwọn àwa lè má mọ̀ dáadáa tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n náà bá mọ̀ àjẹmọ̀ tí ó wà bẹ́ẹ̀ létí dáadáa eléyìí ó ṣe pàtàkì ọlọ́run ní wàlámà yẹn lọ fúnlẹ̀ ìmáàlì fi kùdù nípò wáyé tó kẹ́ ọlọ́ọ̀ni ní ṣáàdúrà tó débẹ̀ ọlọ́ọ̀ni thumma lam yartabu innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu ọlọ́ọ̀ni àwọn tó dún nígbàgbọ́ òdodo àwọn làwọn tó gbọ́ náà gbọ́ wọ́n kò jíṣẹ́ gbọ́ lẹ́yìn náà wọn kì í ṣe ìrẹ́jì wọ́n ní ẹ̀fí wọ́n ní ìgbàgbọ́ nípa ìgbàgbọ́ yẹn ọlọ́ọ̀ni wàbí àkhírọ́tì hum ọlọ́run láwọn onígbàgbọ́ òdodo wọ́n ní ìmọ̀ àmọ̀dájú nípa àlùkìyàmọ̀ so a gbọ́dọ̀ ní ìmọ̀ àmọ̀dájú nípa láhìláha ìlàlá ọlọ́run ní wàrúsáàbà sòlòbò ọlọ́run ló àwọn tí wọ́n gbọ́ náà bá gbọ́ tí wọ́n jẹ́ mọ̀lọ́fìkì ọlọ́run ní ọlọ́run ní wọn ṣe fáwọn yàtà ọ̀dàdù ọlọ́run ní inú iyèméjì ni wọ́n ti ń ṣẹ̀mí anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní ashhadu an la ilaha illallah ó ní mo jẹ́rìí pé ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa anni rasulullah mo ti jẹ́rìí pé èmi tí mo bá yín sọ̀rọ̀ ìkòjíṣẹ́ ọlọ́run ọba ni mí la yalqa allaha abdul ọ̀yìn iṣẹ́ akéwìsì yìí máa ìlà àdáhùn àlìjáná ó ní ẹrú kan kò ní wí gbólóhùn méjì yìí kó wá wí tí tó fi lọ bọ́nà wọn bá tí ò sì ṣe iyèméjì pẹ̀lú ẹ̀ àyàfi kó wà àlìjáná ìyẹn sọ fún wa nípa yẹ̀ké nígbà tí wọ́n sọ báyìí abúrera wa sọ wípé ananabi ya sọ̀rọ̀ báyìí wọ́n sẹ́la ó ní ànábi sọ wípé mọ́nlàkì ìtàwárọ̀ aṣáàbọ̀n tó jẹ́ ìgànnà àmọ́ ìgànnà wọ́ọ̀lù ògiri tí ó ti yé lẹ́yìn ìgànnà tí mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí lẹ́yìn wọ́ọ̀lì ànábì sallallahu alaihi wasallam ó ní ìrẹ́ Abu Huraira gbogbo ẹnikẹ́ni tó bá pàdé yashhadu an la ilaha illallah mustayqinan biha tó bá jẹ́ wípé ó jẹ́ ìsílá ilaha illallah tó sì ní ìmọ̀ àmọ̀dájú nípẹ́ fabashiru hubilijanna fún onírò ìdùnnú pé ọmọ àlùjọ náà fún ní glass tile ọmọ àlùjọ náà tó wọn náà bá ti pàdé èèyàn kan tó ń gbé ilẹ̀ ìlọ́lọ́ pẹ̀lú yẹ̀kín tó wá ṣiṣẹ́ olóore tó tí ẹ ń tọ́ka sí pé ah, ẹni gba láyé ilẹ̀ ìlọ́lọ́ tó tọ́ ìwọ́n àbìṣe àbìṣe ìyá muslim àbìṣe àǹtàfẹ̀lẹ́jà náà insha Allah ah good news good news ọmọ àlùjọ náà yẹ ọmọ àlùjọ náà yẹ kọ́lọ̀ má ṣe ṣe gbogbo wa lọ́mọ àlùjọ náà. ẹlẹ́ẹ̀kẹta nínú ọmọ jẹ̀mú alikọ́bùlù alimunafi lèrọ́tì òun náà ni kágbà gbọ́ kágbà kágbà la ilaha illallah gbígbà yìí eléyìí tí a máa tako wípé ká da padà ká kọ̀ sílẹ̀ ká accept it tó di opposite rejection agbọ́dọ̀ accept la ilaha illallah wọ́n ní alikọ́bùlù ànyàkùbàlà kúlà màkìtàgọ́tù hùhádìhì kálímà bí kọ́lì yìí wà nìkanì òun náà ní pé ká gba gbogbo tí kálímà yìí bá túmọ̀ sí pẹ̀lú ọkàn wa àtàwọn wa fàyọsọ́dì kòbìlà àkùbàlà àwọn òròyìn tó sọ fún wa nípa la ilaha a máa gbà lódodo wa yu'minu bi kulli ma jaha anillahi azza gbogbo tí ọba mú wá fún wa tí wọ́n sọ fún wa nípa ọlọ́wọ́n ọba àlékè ọlá a máa gba gbogbo àwọn nǹkan igbọ́ eléyìí wala yaruddu minhu shay'a a sì ní rìjẹ́tì nǹkan ẹyọ kan báyìí nínú àwọn nǹkan tí la ilaha illallah tó bá mú wa wala yajni ala nusus bitawil al-fasil wa tahrif alladhi naha Allahu anhu tí ọlọ́run bá bá sọ̀rọ̀ nínú al a ní máa tú pẹ̀lú ìfẹ́ inú wa a sì ní máa fún ní ìtumọ̀ tó yapa títọ́ lọ́wọ́ ọba àlíkè ọlá ọlọ́wọ́ bá sọ fún wa wípé amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun ọlọ́wọ́ ní ẹ̀rí òjíṣẹ́ ó gbàgbọ́ bima unzila ilayhi min rabbi sí gbogbo tó sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba wal mu'minun bákan náà àwọn tí wọ́n jẹ́ mùmínún àwọn onígbàgbọ́ òdodo àwọn náà gbàgbọ́ kullun amana billah gbogbo wọn lọ́gbọ́n náà bá gbọ́ wa malaikati gbogbo wọn náà ni wọ́n gba àwọn màláìkà wa kutubi wọ́n gba ogo tíra ọlọ́wọ́ bá wa rusuli wọ́n gba àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá la nufarriqu bayna ahadin min rusuli ohun tí máa jáde lẹ́nu wọn ó ní pé a ní máa yapa kọ́kọ́ nú àwọn òjíṣẹ́ a sì ní máa yà wọ́n sí ọ̀tọ̀ọ̀tọ̀ wà kọ́ọ́lù wọ́n wá máa sọ wípé sẹ̀mẹ́rìnà a gbogbo tọ́nà ń sọ àti gbọ́ wà àtọ́ àná a sì ti tẹ̀lé sẹ̀mẹ́rìnà a ti gbọ́ wà àtọ́ àná a sì ti tẹ̀lé ẹni tó bá tó nígbàgbọ́ òdodo àìgbọ́ ni tó bá ti gbọ́ ó ti gbà kó ti parí pé eléyìí a ti tẹ̀lé kò tí ì ṣe o ṣùgbọ́n ti wà ní ọkọ̀ ẹ̀ pé eléyìí ti di ṣíṣe torí pọ́nà ọba ló sọ. rọ́bànà gufrana ka rọ́bànà ìṣe tí àwọn ẹni ni pé wá tó wá máa sọ pé wọ́n náà bá ṣàforíjì fún wa o wá ilaykal masir ọ̀dọ̀ ẹ la máa padà sí. kí nìdí nígbà tó ti sọ pé àwọn ti gbọ́ àwọn ti gbà wọ́n tún wá ṣe torí wípé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé ọlọ́run bò dá wa lẹ́dàá tó pé kúlù bùnú ádámù kọ̀tọ̀ kúlù bàdí ádámù kọ̀tọ̀ òun gbogbo ọmọ lẹ́yìn gbogbo ọmọ ànábì ádámù ẹni tí máa ń ṣàṣìṣe ni wọ́n wàhọ́ ìlọ̀kọ̀tọ̀ ìnà tàwàbùn àwọn tó wá dáa jùlọ náà tó máa ń ṣàṣìṣe làwọn tí wọ́n máa ń túbá tó jẹ́ pé tó bá ti ṣe ohun tí ò da wọ́n á ronúpìwàdà wọ́n á repent lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àwọn tó dáa jùlọ nù wọn nìyẹn látara bẹ́ẹ̀ kò sí bá ṣe lè ṣiṣẹ́ iṣẹ́ wo gbọ́dọ̀ jọ wá lójú torí pé gbogbo ta bá ṣe kò lè perfect nígbà tá a ti mọ̀ wípé a lè perfect yẹn àwa máa tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run pé ibi tíṣẹ́ wa bá kù sí o kọ́lọ́ ọba àlékè ọlá kó foríjì wá ń bẹ̀ o ẹ rí eléyìí tó wá yapa pé ká gba gbogbo tí láìláì lọ́la bá mú wá òun náà ni pé ká pa àwọn nǹkan yẹn tì ó ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dá ènìyàn àwọn tó jẹ́ wípé wọ́n ní ìmọ̀ nípa la ilaha illallah wọ́n sì ní ìmọ̀ àmọ̀dájú nípa la ilaha illallah ṣùgbọ́n o wọ́n ti wá ní ìmọ̀ àmọ̀dájú yìí wọ́n máa ń pa gbogbo àṣẹ la ilaha illallah àgbọ̀n wọ́n máa ń pa sí ni kíbọ̀rọ̀ ni wà hásàdà látara ìlera gángà rí àbí envy tẹ̀mẹ̀lẹ̀kún kẹ́ni máa ní olóma bíi gẹ́gẹ́ bí eléyìí tó ṣẹlẹ̀ bí Yahudi àti Nasara nígbà tí Ọlọ́run bá rán Ànábì sallallahu alaihi wasallam àwọn ẹni wọ́n ní ìmọ̀ nípa la ilaha illallah torí fáwọn Ànábì tó ti wá ṣáájú Ànábì sallallahu alaihi wasallam òun táwọn náà wí fáwọn ẹ àwọn èèyàn wọn ni pé kúlù la ilaha tó fi ẹ̀wọ̀ ẹ sọ pé la ilaha illallah débi pọ́nà ní alẹ́dínà àti iná ọ̀hún ìkìdába ọlọ́run láwọn tí a fún ní síra ṣáájú ànábì sọ̀rọ̀ àdìbọ̀sẹ́là àwọn yahudi àti nọ̀sọ́rọ́ àwọn jíò àti kírísítẹ́nì ni wọ́n ti lọ tí ó ti àwọn ti sùn ọlọ́run ni ya'rifunahu kama ya'rifuna abna'ahum ọlọ́run ni wọ́n dá àmọ̀ wọ́n mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ àwọn ọmọ wọn wú bọ̀míl pé dèló ìs ìs ìsọ̀rọ̀ ọba sọ ní wú yẹn ó lè túmọ̀ sí nǹkan mẹ́ta ó lè túmọ̀ sí al-islam pé ya'rifuna al-islam wọ́n mọ islam gẹ́gẹ́ bó ṣe gba àwọn ọmọ wọn wa ya'ni al-qur'an ó sì lè ó lè túmọ̀ sí al-qur'an pé ya'rifuna al-qur'an kama ya'rifuna abna'ahum wọ́n mọ qur'an àti gbogbo tó pèsè gẹ́gẹ́ bó ṣe gba ọmọ wọn wa ya'ni muhammadan ó sì lè túmọ̀ sí pé wọ́n mú ànábì Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ wọ́n ṣe mú àwọn ọmọ wọn èyí tó lékè yìí mẹ́rin pé wọ́n mú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lè fún àwọn ìtumọ̀ tó kù náà sí i wọ́n mọ̀ nípa òdodo táwọn bí mú wá sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ọlọ́ni alladhina ataynahumul kitaba ya'rifunahu kama ya'rifuna abna'ahum ọlọ́ni àwọn ta fún rírà ṣáájú bí ànábì sallallahu alaihi wasallam gbogbo òdodo tó mú wá ìwọ́n mọ gẹ́gẹ́ bó ṣe mọ àwọn ọmọ wọn wa inna fariqan minhum la yaktumuna al-haqqa wa hum ya'lamun ṣùgbọ́n pọ̀ wọn àwọn tó jẹ́ pé wọ́n bá fi ọwọ́ bo òdodo káwọn èèyàn bá bá rí wọ́n sì lẹ́kọ̀ọ́ òdodo rí hasada min ilé akúbihìn من بعد ما taba yára lahum al-haqq ọlọ́run ní níbo ní ó ní látara hasadi ni látara tẹ̀gbẹ̀lẹ̀kún kẹ́ni má ní mb òun ló bí wọ́n mb àlọ́bí ní sọ́ọ́bà yóò sẹ́dà torí wọ́n ti rò pé rìsáàlà àkìrọ̀ mẹ́sẹ̀jì ìgbẹ̀yìn tọ́nà fẹ́ rọ́sáyé wọ́n ti rò pé àárín àwọn ọlọ́mọ ọba ti bá ju òbí ṣe wíyẹ wàkọ̀dìdà rọ́bà lọ wàkọ̀lóhùn ọlọ́run ti fi kẹ́ẹ̀sì wọn ṣùgbọ́n wọ́n fè wọ́n jàǹbá àṣẹ tọ́nà bá pa wọn wọ́n jàǹbá tọ́nà bá gbélé wọn lọ́wọ́ wọ́n dàrú báwọn èèyàn lọ́wọ́ ọlọ́run wàá gbé fún wọn lọ. wọ́n jàǹbá ohun tọ́nà ọba fi rán wọn wọ́n jàǹbẹ́ àwọn ànábì ọlọ́ọba yòókọ̀ sílù náà wọ́n máa ń pa wọ́n àwọn ànábì ọlọ́run wọ́n pa wọ́n wọ́n fìyà jẹ wọ́n wọ́n bú wọn gbogbo èébú ẹ wo ìsá ọmọ mọ́ríyámọ̀ wọ́n bá pè lọ́mọ àlè wọ́n á sì láwọn gbàgbọ́ ọlọ́wọ́ bá wá gbé nǹkan ìfún àlọ́bí Muhammad sallallahu alayhi wa sallam èyí wá bá àwọn tó jẹ́ omi wọn ló torí ẹ̀ ló fi di pé àlè ní tẹ̀lé àlè máa tẹ̀ á lóko ni kódà gbogbo ẹni bá fẹ́ tẹ̀lé àti máa kọ́ bí wọn ni alẹ́ ní ilẹ̀ káfà ló wọ sọ́ọ̀tù àìsàn yìí nìyà àbọ̀là àgbàlà ọlọ́ọ̀lẹ̀ ráwọ̀ kẹfì wà sọ́ọ̀tù àìsàn yìí nìyà wọ́n ti sori ibu wọ́n ti wá pépè sọ́kọ̀ pé káwọn ẹlòmíì náà lè sori ibu àgbẹ̀dà àná ẹ̀ ọlọ́ọ̀ni gbogbo iṣẹ́ tó ti di dànù ọlọ́ọ̀bá daṣẹ́ ìkọ̀kọ̀ wa lọ eléyìí jẹ́ lóṣì agbọ́dọ̀ bòmí tó agbọ́dọ̀ ìjẹ́ ìsọ̀rọ̀ ọlọ́wọ́ ọba gẹ́gẹ́ báwọn yẹ̀wò fi ṣe fèrè àti àwọn ọ̀nà sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àdékíọ́lá ó sọ fún wa nípa àwọn mùṣìríkí tí ọlọ́wọ́ bá rán àlọ́bì sí sọ́nà máa ní wọ́sẹ̀lẹ̀ ọlọ́wọ́ láwọn náà ní ìmọ̀ nípa láyé ẹ̀rọ máa ṣùgbọ́n àwọn náà kún ọ̀gbà ọlọ́run ní ìnáwó kẹrin ọlọ́run ní ẹ̀rọ àwọn olóyè wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ìdàkí ìlàláhùn láìlẹ̀ ìlọ́gbà tí wọ́n bá ti ń polongo láìlẹ̀ ìlọ́gbà fún wọn yẹn tẹ́kìlì rù wọ́n máa ń ṣe ìgbéraga wọ́n máa ń ṣe ìgbéraga wọ́n máa gbéraga fàyínà ọlọ́run sọ bómi ó ní ẹ̀rọ tá a sọ yìí láyùká ti bú nàkà wọ́n dédé wàlàkì nà bọ̀lì mí nà bí àyà ti láàyè ẹ̀ àgbò ṣùgbọ́n wà lákòókò inú wọn àwọn ẹni tó ṣe pé wọ́n ti láyà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wọ́n ti láyà àwọn àmì ọlọ́wọ́n látara bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbàgbọ́. tẹ́ bá wo fìrà áwò láàánú tún láàánú ọlọ́wọ́n bá àdéhùn ọlájú yé wa bóun náà nígbà tó náà bá rán musa sí ó mẹ́kọ́ lòdò ní musa mú wa o ó sì ní ìmọ̀ nípa ìtumọ̀ àmọ̀dájú ṣùgbọ́n ó jẹ́ dákọ̀ọ́ tó ṣe kó pẹ̀ kó dodo ni bọ̀ kí ni ká ti gbọ́ òun tó ń ti pinnu òun lọ́dọ̀ kóun tún wá sọ fáwọn èèyàn kọ́ lóun ní túbà lẹ́yìn òun ó túbọ̀ ti fa gbára òun kọ́ òdí òkòǹgó látara bẹ́ẹ̀ ni fìdáhùn ṣe fìdáhùn ọlọ́ni wa jẹ́ àgbègbè ha wà sẹ́kọ̀ọ́ náà ha ọlọ́ni wa jẹ́ àgbègbè ha ọlọ́ni wọ́n ti fèfèrè sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn ẹ̀mí wọn kà ṣùgbọ́n ṣe sí àti ṣe wọn àtọ̀rọ̀ wọn wọ́n fi tako ṣùgbọ́n ní ẹ̀mí wọn wọ́n fò lòlòlì ọlọ́ọ̀ni gúnmọ̀ wà olúwa torí àbòsí àti ìgbéraga òròlòmí so àwọn gbọ́dọ̀ jẹ́ tí kò ní gba ọ̀rọ̀ náà wọn bá gbogbo tí ọlọ́wọ́ bá sọ gbogbo tí ọlọ́wọ́ sọ kùsùlù gbọ́dọ̀ gbà ọlọ́wọ́ sọ fún wa pé yáyọ alẹ́ yìí nà lónìí ọlọ́run yóò nígbàgbọ́ òdodo òdòkọ́nù fi sí ní gàgbà ọlọ́run ẹgbà islam ẹwọ ní islam pátápátá wàlá tẹsẹ̀rì ọkùnrin wa ti ṣe ìtọ́nà ẹ gbọ́dọ̀ tẹ̀lé ọ̀nà ìṣù ìnáwó ìdákùnrin àdúgbò mòmí torí kí ọ̀tá yìí tó fojú wọn ni o ọlọ́run sọ mòmí pé wàmà kánà ni mòmí ni wàdà mòmí náà ọlọ́run kò tọ́ fún mòmí ọkùnrin àtòmìnrin wọn ìdàkọ́tọ̀ náà wà rọ̀ sóòlù àtòjíṣẹ́ tí wọ́n bá ti pinnu lórí kọ̀ọ̀kan pé báyìí ní kẹ́sí ṣe ayíyá fún ìlànà òmìnira kí yàrá tó gbìdá mú nìyí káwọn wá wò pé ẹ̀yẹ tá a bá ṣe báyẹn náà a tún lè ṣe bákọ̀ kí ọmọ kọ́nà ti sọ pé bákọ̀ ní kẹ́sí ṣe nǹkan kí ọmọ ẹ̀wẹ̀ kọ́nà ṣe ní ká ṣe àdúrókò ànábì náà a ṣe bẹ̀ tá a bá àwọn ọkọ̀ wà ká jọ máa ń dààmú làákàyè tó tá à ní ìdí ẹ̀ kó tọ́nà ti parí tó ti ṣe lè parí tiwa ní pé kákọ̀ tí ọ̀nà ní sọ́ọ̀nì kálẹ̀ bá ṣí nígbà táwọn kan bá ń jara wọn láàmú pé adìẹ lẹ́mọ̀ pa ìpele ọmọ ìbéèyàn wọ́n wá ṣe ìsáàsì pa ìpele ọmọ ìbéèyàn tí ìyẹn ló yà ká máa bá ká níbo yẹ ká máa wá nǹkan bí ìfàdùkọ wa ṣe ìpele ọmọ ìbéèyàn lọ́nà ti parí ẹ̀ tó ti ẹ̀ ti parí ẹ̀ lọ́nà ṣàlàyé yékéyéké a wá ń jara wọn láàmú ẹlẹ́kẹ̀ẹ́rin nínú àwọn májèkó yìí àlèkìyàdù àlèmọdà fìlìkẹ èrí àlèkìyàdù òun náà ni kágbàfà fún odi láyé ìlọmọ àgbówá kágbà ìfàfọ wọn ní eléyìí àti tí ó ti kọjá lọ annal qabula yuharu fi hasi ma'na dhalika bil qabul wa amma al qiyas fa huwa al ittiba' ní al òun náà ní ká gba nǹkan yìí pẹ̀lú ọkàn wa ó tí a lè pè ní alinkiyat òun náà ní wípé ká wá ju fájúṣe wa pẹ̀lú pé ká máa fi àwọn nǹkan yẹn ká máa fi ṣiṣẹ́ ṣe àti eléyìí àti tó lọ ìtumọ̀ wọn jọra ọlọ́run ní wàá yéwu ilá rọ̀bí kò wá sí mùlá ọlọ́run ní ẹṣẹ́ ń padà lọ sọ́dọ̀ náà kẹsì ju fájúṣe lẹ́sìn ọlọ́run wa mọ̀ ní asàlẹ̀ yìí náà mímọ̀ ní asàlẹ̀ wà ní àwọn ìlà ọ̀run wà lọ́sẹ̀ ọlọ́run níta lẹ tó fi ń dára jùlọ ní ẹ̀sìn tó dà gẹ́gẹ́ bí ẹ tó sọ ní ti gbogbo ìgbésí ayé ẹ̀kọ́ náà bá ọlọ́run wa mọ̀ yóò fi wádìí ahu ila Allah ọlọ́run lẹ tó bá ju ẹlẹ́kọ́ náà wà wà lọ́sẹ̀ tó ti jẹ́ sí ìṣeré rẹ̀ pàpà ní sàmùsà kàbílẹ̀ ẹ̀rù ọlọ́run ní ìkọ́ nígbà tó lọ sọ fún kókó gba islam ó sì sọ pé mo ti gbà fà fọlọ́ ọba ọba àgbáyé nínú tó jẹ́ ìgbàfà òun náà ni lima jaha bihi nabi sallallahu alaihi wa sallam wa ridwa bihi wal amal bihi duna ta'aqqub aw ziyada aw naqsan nínú tá a bá fi gbàfà sọ bí ìṣara wa fọlọ́ àti la ilaha illallah òun náà ni ká sọ bí ìṣara wa fún gbogbo tá lọ bí bá bó wa sallallahu alaihi wa yọ lóṣì ká sì máa fi ṣiṣẹ́ kábà wá ní àwíjàre lé lórí àbáṣekú àbí àyọkúrò nínú sábà bí bá mú wa ìyá máa túbọ̀ sí pàgbà láì lọ yọ̀mà ọlọ́ọ̀ni padà ọlọ́ọ̀ni mo búra wọ̀rọ̀ fìgbà mo fọ́ náà máa lọ búra láyò mi lò ọ̀hún ni ọ̀hún ni jẹ́ tó gbàgbọ́ hátà yóò àfi mú kàfí ma ṣága ọ̀rọ̀ ìlọrin títí sábà fẹ́ sọ fáwọn ọ̀dọ́ gbàgbọ́ agbọ́dọ̀ rí lò ṣe sí wọn pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ rẹ ni wọ́n máa kó wa. ẹ̀jẹ̀ àná bá náà bí kó dájọ́ fún wa ó tó ṣẹlẹ̀ yìí àná ọ̀dọ̀ àná bí sọ̀rọ̀ bàjẹ́ ọ̀sán náà la máa kó lọ. ọ̀dọ̀ tá a máa kó lọ́jọ́ náà ọ̀dọ̀ àná bí sọ̀rọ̀ bàjẹ́ ọ̀sán náà. ìwọ àtọ́mọ yẹ ẹ̀jẹ̀ àtọwọ́ ọmọ kíláàsì ẹ̀ ibo ló bá kó lọ ibo ló bá kó lọ ọ̀dọ̀ àná bí sọ̀rọ̀ bàjẹ́ ọ̀sán náà ó yá ẹ̀yí alọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wàá wà máa yìí ànábì dìde kí la fẹ́ ṣe àmàlọ́ síbi sọ́nù ànábì ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ ah, ẹ sábà tiẹ̀ mọ́ máa ṣe èmi ìtọ́ sóyìnbó wà mọ́ṣáláṣí ó yẹ kí bọ́ọ̀sì kí la máa ṣe pẹ̀lú ẹ ìgbà tá àti láwọn àfọ àtàmà béèrè lọ́wọ́ wọn tí wọ́n máa sọ lórí sọ lórí ká káwá gbérí ìyáàdùn sọ̀lẹ̀ kí láti ibi tó ti bẹ̀rẹ̀ ká ka translation ká wá máa kà tó bá jọ́jọ́ márùn tó bá jọ́jọ́ kan ló máa gbà wá tá a bá fi kà á dé parí ká máa kà ó ṣe é ṣe kárí ìtànà bí màá ní ká ṣe lórí ẹ̀ o ta wá fẹ́ bisá ìyẹn ká wá fẹ́ ìyẹn àwa náà ti kọ̀ lọ lọ bí ìyẹn ìgbà yẹn la tó di mú mi tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ ẹ jẹ́ ká lọ wo tí ọlọ́ni kálá wà rọ́bìkà ọlọ́ni mo fi ọlọ́run bá rẹ̀ búra láàyè òmìnira wọn ò lè jẹ́ onígbàgbọ́ òdodo hátà yóò hàfi lóòkà bí mà ṣàgàrọ̀ bẹ̀yẹ̀ wọn. tí wọ́n á fi di pé kí nǹkan bá ti ń dìjà láàrin wọn báyìí ọ̀dọ̀ rẹ̀ ànábìbí sún wọn máa kó wá sọ̀rọ̀ bá mi sílẹ̀ tí wọ́n bá ti wá kó wá bá wà lọ́bí sọ̀rọ̀ àjò sẹ́lám tó wá dájọ́ túmọ̀ láyé jìdù fi àwùjọ fi hàn hárọ̀jà mímọ̀ ọ̀dọ́ yìí ní orí ẹ̀mí wọn wọn wá ní rìnira kan ṣẹ́gbẹ́ pé téèyàn bá kẹjọ́ lọ bá dájọ́ èyí tó pọ̀ jù ní pé ẹjọ́ tí wọ́n á dá òní dùn máa wà méjèèjì torí pé ń gbà mí adájọ́ máa ṣe gbìyànjú ni adájọ́ máa ṣe gbìyànjú ni fi lásán ọ̀nà mo wá fìlà ìsì ní ìwà rí mọ́ nígbà táwa dé ta àwa rí fìlà irú fìlà tẹ́mi dé yìí irú ẹ̀ náà ni àfa dé àfa mi ṣàkóso irú fìlà tí mo dé ló dé ó wá di pé fìlà ẹyọ kan la rí àwa méjèèjì fìlà wá fìlà àfa àbò lẹ́yìn fi sí ibi tí mo ti ń ṣàlù àlàyé àfa àbò ni wọ́n fi jẹ sí ibi tí mo ti ń ṣàlù àlàyé ló wá di wàhálà pé ta ló ní fìlà nígbà bá máa dájọ́ wọ́n wò pé fìlà yìí tá a bá wo fìlà yìí tó sọ àwọn ìròyìn tá a fà yìí sọ pa ti fìlà tiẹ̀ àrí pé bẹ́ẹ̀ ni àfẹ́lẹ́ náà fìlà èmi fìlà ni fìlà fìlà tèmi náà ti òun náà rí bẹ́ẹ̀ òwú bí méjì ti yọ ní ọwọ́ ẹ̀yìn ẹ̀ báyìí wọ́n bá gbé fìlà pé ìyọ̀kọ̀ ẹnì kejì bá lọlé ìlú ẹ̀ òkú àbí bẹ́ẹ̀ kọ́ ṣẹ́mi pé oníkálukú wa la bá fẹ́ mọ́ gbé fìlà wọn wá gbé léde lọ́wọ́ olórí tí àlóbi sọ̀rọ̀ máa lọ sọ́lá bá ti wá dájọ́ ẹni tó gbé fìlà lé lọ́wọ́ yẹn ẹni tí ò fún ní fìlà kò wá ní ní kọ̀ọ̀kan lọ pẹ̀ pé ah irú ẹjọ́ wò làlóbi wá dáadé ni wọn èmi mo ní fìlà yẹn rárá o wọ́n sábọ̀ bí òfin fún yẹn ó máa kó kúrò lọ́kọ̀ ẹ̀ pátápátá ni bí àfìlà ah, yẹn ṣe tèmi làlóbi ṣe fún ẹni yẹn sọ̀rọ̀ wá lọ so ìgbà yẹn la tó lè gbà pé àwa náà jẹ́ múmi kọ́nà má ṣe ṣe wá ní múmi eléyìí tó tẹ̀lé nínú àwọn májèlú lẹ́yìn alẹ́kìyà àṣedẹ̀kú alìmọ̀dáàfi lèmìkádì òun náà ni ká gba la ilaha illallah pẹ̀lú òdodo ó yàtọ̀ sí irọ́ ìyẹn ló kó báwọn mùnà fìkì àwọn gba la ilaha illallah kadiban wọ́n gbà lẹ́nu bí parọ́ wàtàbà kò lóbò wọ́n fẹ́ ló wí ṣùgbọ́n ní wọ́n kọ̀ ọlọ́run bá dé bí kò lóbì yìí lọ́rọ̀dọ̀ fásitì lọ́hùn lọ́rọ̀dọ̀ ọlọ́run ní àrùn wà ní ọkàn wọn látara iṣẹ́ náà ń ṣe àrùn yẹn tó wá gbé kó wàmí náà fi mọ́ yẹ kó àmọ́ wàmínà náà ti mọ iye kúrò àmàlà ìláyìn wà ní yàwó ìlà àfi wà máa mú mi mú mi yìí ọlọ́run bẹ́ẹ̀ náà ọmọ ìdí èèyàn tó bá sọ fún ọ gbàgbọ́ ṣùgbọ́n ló ní wọn gbàgbọ́ rẹ̀. yòkọ́dì ìrúnà Allah wà lẹ́bí ilà àmàlù àwọn ẹni wọ́n máa ń fún ọ̀fẹ́ kan náà àtòjíṣẹ́ mi wà má yà sí dàrú ní àwọn gbàdúrà dúró wò pé àwọn mùsùlùmí lágbára ẹnu mi yóò pé àti bá gba islam wọn máa dáwó fún mi torí ẹ̀ ló ṣe sọ fún gba islam kò dẹ̀ gba islam irú àwọn ẹni bẹ́ẹ̀ mùnàfíkì ni wọn o tí a bá gba islam a gbọ́dọ̀ gbà á pẹ̀lú òdodo ọlọ́ọ̀ni yájú alẹ́bí náà mọ́nu káfù lọ́ha wà fún ló máa sọ lókè ọlọ́ọ̀ni ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ fáyọ̀ náà ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ọlọ́run ní rìjálù sọ́dàkù màáhàdùmọ́ àlẹ́yìn ọlọ́run ní ẹ̀rọ àwọn kan nínà ni mo mi ní iná rìjálù sọ́dàkù ó bẹ́lú àwọn mòmìnì rìjálù sọ́dàkù màáhàdùmọ́ àlẹ́yìn àwọn tó ṣe kán ṣòdodo pẹ̀lú àdéhùn tọgbọ́n náà bá gbé àdéhùn kọ́nà nìkan là máa fi wọ́n ṣòdodo pẹ̀lú ẹ̀ ọlọ́ni wa lẹ́yìn já àmì sídìkì wà sọ́jà kọ̀ bí ọlọ́ni ẹ̀rọ iṣẹ́ ẹ̀tọ́ bí pẹ̀lú òdòdó ó mú láyé láyé náà wà wà sọ́jà kọ̀ bí òun náà sì gbà pẹ̀lú òdòdó. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní man qala la ilaha illallah sidqan min qalbihi dakhala al-janna ó lẹ́yìn tó bá sọ pé la ilaha illallah tó wá gbà tọkọtọkọ ó gbà lódodo ó ní wẹ́n ní bẹ́ẹ̀ máa wà al-janna ìdàkejì ká gbà lódodo òun náà ní irọ́ a gbọ́dọ̀ gbà ní òdodo àwọn tí wọ́n gbà tí wọ́n gbà pẹ̀lú òdodo òun làwọn mùnàfíkì ọlọ́run ní ìdájá àkà alìmùnàfíkù ọlọ́run ní orí àwọn mùnàfíkì tí wọ́n bá ti wá bá wà lórí sọ̀rọ̀ àlùsẹ́lẹ̀ kọ́ọ̀lù náà ṣàlù wọ́n máa sọ wípé ajẹ́rìí pé ìrẹ́lẹ̀ làwọn ìṣúná òjíṣẹ́ ọlọ́run yẹn wallahu ya'lamu inna annaka la rasulu ọlọ́run jẹ́ olùfojìṣẹ́ yẹ. nashhadu innaka la rasulullah àwọn kò lọ́ọ́ fìdí àgbà sọ pé à ń jẹ́rìí kó jíṣẹ́ yẹ. wallahu ya'lamu innaka la rasulu ọlọ́run sì mọ̀ pé kò jíṣẹ́ yẹ kò ń ṣègbà náà ọba ṣe láwọn ilé wò ọgbọ́n ọmọ gbogbo bọ́ ní sọ pé àgbà kò jíṣẹ́ ní torí tó fẹ́ gbà ní torí tó fẹ́ jẹ ní. àwọn ẹni ìwọ̀n gbàgbọ́ ọ̀sán ni wàmínà náà máa ń yọ ọ̀dí ọlọ́run ló bẹ́ẹ̀ náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì yà fẹ́ sọ fún ẹ nípa wọn máa ń yọrọ dínkù àwọn èèyàn ló ti pé wọ́n bá sọ̀rọ̀ kalẹ̀ báyìí wà á máa wà very kind away pé á ah! èmi ìmọ̀ wá sí ṣe ìmọ̀ ọ̀rọ̀ sọ tá ero ẹ̀rọ ilé ìlọ́gbà wọn kìfìrí á sọ̀rọ̀ ìsìláàmù fún wọn dáadáa ọlọ́run tó bá rí tó bá sọ̀rọ̀ báyìí wà á bá pẹ́ ní fi hayati nílé ọlọ́run sì jẹ́rìí sí pé á ah, ọlọ́run jẹ́rìí sí tó wà lọ ọ̀pọ̀ ẹ̀wà wúwá alágbèrè fi sọ̀rọ̀ ẹni ìdìbò alátakò tó ga ni. ṣùgbọ́n tó bá sọ̀rọ̀ ọlọ́run ní wà ídà rọ̀ ọlọ́run tó bá rí àwọn fìdí tọ̀rọ̀ dìbò ara tọ́lọ̀ bá fún wọn rí bí inú wọn ẹ mọ̀ pé kéèyàn rí irú ẹni yẹn pé ah, ah àwọn eléyìí máa gùn tí wọ́n bá lọ sójú ogun irú àwọn eléyìí wọ́n á ṣe kó síwájú tí kébìlì bá ti rí irú àwọn eléyìí ẹ̀rù á máa bà wọ́n. tó o dìbò ka adisabo wáyé yakulu tẹ́sùmá ẹ̀kọ́ yìí ka adinahun kóṣùkò musa bẹ̀rẹ̀ yasabuna kúlà sọ ìhàdìgbà àlẹ́ yìí ọlọ́run ní kí o bá rí wọn ìrísí wọn á ju ẹ lójú ìmúra wọn á ju ẹ lójú pé ah, ah, àwọn onígbàgbọ́ òdodo ni wà á yíya kó ló tẹ̀sí máa ẹ̀ kọ̀ níye tí wọ́n bá tún wá sọ̀rọ̀ wà á fẹ́ wà á tẹ́tí gbọ́rọ̀ wọn ni bí a ah, àwọn èèyàn ló wọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ àdá báyìí. kàánà òkútù gbogbo sàgbẹ̀rẹ̀ yàtàgùn yàtàgùn náà kó làtọ̀ ìṣẹ̀tùrọ̀ àdéhùn òmìnira àdúgbò fàdàrù

òun náà ni wípé ká sọ la ilaha illallah wa pẹ̀lú ikhlas ká sọ torí tọ́lọ́wọ́ ọba ká má fi kọ̀kọ̀ pamọ́ òun ni wípé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe ká ṣe torí tọ́lọ́wọ́ ọba kó má sí ẹbọ bẹ́ẹ̀ kó má jẹ́ káwọn èèyàn lè rí wa kó má jẹ́ pé káwọn èèyàn lè gbọ́n tá à ń sọ ká ṣe lè tó fi wáyọ̀ lọ ọlọ́run bá lè fi ọlá ọ̀rọ̀ ẹnu wa ká sọ torí lọ́lọ́ láti lè fi wáyọ̀ lọ ọlọ́run ìṣesí wa kó jẹ́ pa fẹ́ fi wáyọ̀ lọ ọlọ́run ọba kó má jẹ́ pa fi wá pé ká lè hàn ká má fi wá pé kí àwọn èèyàn lè kí wa kí àwọn èèyàn lè yìn wa. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa o ó ní nínú hadith Abu Hurairah ó ní as'adu an-nasi bi shafa'ati yawm al-qiyamah ó ní ẹ̀rí ìṣìpẹ̀ níjọ́ pẹ̀lú àdìkìyàmọ̀ pé kí n ṣìpẹ̀ fáwọn èèyàn kí n ta sí ìdí wọn kí n bá wọn bẹ ọlọ́wọ́n ba ẹni lẹ́tọ̀ọ́ sí yà kọ́nà ọba bá fìyà jẹ ẹni ti ní ipò lọ́dọ̀ náà kọ́nà ti ṣe àlékún ipò ẹ̀ ní ọjọ́ pẹ̀lú àdìkìyàmọ̀ àwọn tí wọ́n máa láǹfààní sí ilé ìjù lọ mọ́n kọ́lá la òun àwọn tó máa ń sọ la ilaha illallah kọ́ọ̀lì sọ̀mí àlìmù kọ́ọ̀lì ọlọ́ọ̀ni ẹ lọ gbọ́ ẹ lọ mọ o gbogbo tó jẹ́ sí ọlọ́ọ̀ba lórí o wà máa wúlò wí ilà rí àbúrò máa ha bọ̀ kọ́ọ̀lì sí ilẹ̀ làwọn ìdí ọlọ́ọ̀nà pa àwọn èèyàn bí àti kàtàrà láṣẹ yóò jẹ́ pé kọ́ sí ọlọ́wọ́ba bí ọlọ́wọ́ba nìkan ṣoṣo so wàá gbọ́dọ̀ mọ̀ wípé nínú májèmù òní pé ká sí ọlọ́run pẹ̀lú nítorí tọ́lọ́run tá a bá ti wá ń sọ láyé ìlà ìlàmbá lẹ́ẹ̀tọ́ lẹ́tọ́ fi wá ọlá ilé ayé àbá fi wá orí kan ọlọ́run bá sọ fún wa pẹ̀lú iṣẹ́ mi ò máa bàjẹ́ ni òun á sì dànù ọlọ́run ni wa qadimna ila ma amilu min amal ọlọ́run tó bá lọ́jọ́ pé ní àlùkìyàmọ̀ iṣẹ́ táwọn kèfèrí bá ṣe àjòjú kọjẹ́ yìí ọ̀dà àyìnáwó àbá mansura àwa sọ di èlùbọ́ à sọ di èlùbọ́ dàkú dànù kọ́nà ọba kó bá kú ṣe ìròyìn ká ṣẹbọ pẹ̀lú ẹ̀ wàyà fi mọ̀dúnà láì kalẹ̀ mọ̀ yẹ̀ṣà ó tó bá yàtọ̀ sí ẹbọ ṣíṣe ọlọ́run bá máa ṣàgbórí ìfẹ́ tó bá fẹ́ ọ wà máa yí ṣe kiri la ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́nà ọba fakọ̀lì sáwọn ìsìmọ̀dà àbímá irú ẹni bẹ́ẹ̀ ti dá ẹ̀ṣẹ̀ ńlá o ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá anabiwa muhammad sallallahu alaihi wa nínú hadith abu tayọ ẹtí a máa ń fi nǹkan wé mọ̀nì àmìlà àmàlà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ àṣìrọ̀ kàbí ìmọ̀ ìrọ̀ irí tó bá pa nǹkan ní ìpọ̀ mélòó náà ọba nínú iṣẹ́ tó ṣe tààrọ́ tó hù wá sí ìkàwọ̀ èmi ọlọ́run bá máa pàṣẹ àti iṣẹ́ tó ṣe nílé o máa pàṣẹ àti iṣẹ́ tó ṣe ẹ̀rí tí o bá ti sí ìhàlá nínú iṣẹ́ tá a bá ṣe tá a bá ti ṣe torí tọ́lọ́ọ̀ba ọlọ́run ìlànà àmàlù lè lè yàn torí pé gbogbo iṣẹ́ ó dá lórí àníyàn táwa fi ń ṣe wà ìlànà kó lè mọ rí ìmọ̀ náà wà ọmọ ẹ̀dẹ́ yà sì máa gbalá dá lórí tó bá ṣe o lórí àníyàn tó bá fi ṣe fámẹ́ńkánà kì í jẹ́rọ́ tó fi làwọn ìwà rọ̀sùlì ẹ̀ tó bá ti pé jẹ́rọ́ tó ṣe ó ṣe torí tọ́lú àtòjíṣẹ́ fàhìjìrọ́tùrú ilá aláìwá rọ́sùlù ìjírẹ́ ọ̀nà àtòjíṣẹ́ òun àwọn náà lọ ní a máa gbẹ̀sọ̀ lọ́dọ̀ náà bá látàrí wọn máa ká ẹnà ìjírọ́tùrú ní ìnira tó ṣe ó ṣe ń torí ti ilé ayé mi awùmọ̀rọ̀ àti yàgùkẹ́hùhà àbí torí ìyàwó tó fẹ́ fẹ́ ló ti ṣe bíra fáyìn lè rọ́tò ìlànà hájà rẹ̀ lẹ́yìn ọlọ́run ní òní ní ládá ṣùgbọ́n torí tó fi ṣe òun náà làwọn ẹgbẹ́ ládẹ sí náà torí tọ́lọ́ agbáládá lọ́dọ̀ ọlọ́ ẹtó sí náà torí ilé ayé ilé ayé náà láti gba ládá nìyẹn èyí tó jẹ́ lèlèkàrà lèlèkàrọ̀hà eléyìí tó tako wípé ká kórìíra a gbọ́dọ̀ kórìíra láyìíra ìlàlá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan sí láyìíra ìlàlá tó mú wa àwọn nǹkan sí láyìíra ìlàlá sọ fún wa a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn nǹkan yìí torí ọlọ́wọ́ bá ọlá òun ni ọlọ́wọ́ ọba ọba tó yẹ ká ọba tó dá wa ọba tó pèsè fún wa ọba tó ń rè wa ọba tó eléyìí tí a lè fojú rí àbí tí a lè fojú rí ọba tó sọ pé wà yí kẹ́rù ju ní ìmọ̀tà máa yìí láti sún ha tí ẹ bá lè fẹ́ máa ka ìjọra tí ìgbìyànjú ọba ṣe fún ẹ̀ nílé ka o ọba ìgbéyẹ̀ká nífẹ̀ẹ́ sí i gbogbo tó bá ti wá yàpọ̀ ọlọ́run ọba agbọ́dọ̀ máa kórìíra àwọn ọkọ yìí ọlọ́run ní yáyọ alẹ́ bí dáa mọ́ni ọlọ́run ní ẹ̀yìn oníjà gbòòrò báyà ló dábìá ní kò máa gbé e ẹnikẹ́ni tí ó bá lórí kúrò níbi ẹ̀sìn ẹ̀ tí ò ṣe ẹ̀sìn ẹ̀ bó ṣe yẹ kó ṣe pàṣẹ fàyà àti ìlànà nǹkan omi ọlọ́run ọba yòókùbù ọlọ́ọ̀bá máa nífẹ̀ẹ́ sí wọn wà yòókùbùnà àwọn náà máa nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá àdìlàtìlà àlàlùmọ́mìnì ọlọ́ọ̀bá àdìgbọ́lá àwa jẹ́ kí àwọn ẹni wọ́n máa tẹríba fún àwọn tí wọ́n bá jẹ́ lóòrùn àìsàtì àdàlìsàfìyí wọ́n sì máa fi ara di àwọn tí wọ́n bá ti jẹ́ kékeré wọ́n máa gbéra wọn ga lọ́dọ̀ ọjọ́ ìjà ìbú rẹ̀ fi ìṣẹ̀lẹ̀ nílá àwọn ẹni wọn máa jagun sójú ọ̀nà náà wọn là yà kàn fún náà láwọn mọ̀tàlá yìí wọn ní bẹ̀rù bí àwọn èèyàn lè fún wọn torí sọ́nà ọba ọlọ́run ní látẹ́jú kọ́ ọmọ ìlú mi nínú nàbì láì wà níyà òmìnir ààrẹ ọlọ́run ní ẹ̀rí rí àwọn kan tí wọ́n gbọ́ náà bá gbọ́ tí wọ́n ti gbọ́dọ̀ fẹ́ tí wọ́n mú lọ́rí ayò àwọn tí wọ́n kórìíra ọlọ́run tí wọ́n kórìíra òjíṣẹ́ ọlọ́ọ̀ba wàlà òkàlù àbá àwò kódà kò jẹ́ fáwọn ẹni yẹn jẹ́ àwọn bàbá wọn àbọ̀ jẹ́ ọmọ wọn àbọ̀ jẹ́ ọmọ ìyá wọn àbọ̀ jẹ́ ẹbí wọn ẹ tó bá ti nífẹ̀ẹ́ ọlọ́run àwa náà gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ẹ tó bá kórìíra ọlọ́run àwa náà gbọ́dọ̀ kórìíra wọn. bákan náà ọlọ́run sọ fún wa pé kóòlì ọlọ́run ní kàlọ́ọ̀lì sọ fún wa nǹkan àbá okun wa bẹ̀rẹ̀ okun tó bá jẹ́ pọ̀ bàbá ọmọ ìyá yín wà síwájú kùn àti àwọn ìyàwó yín wà àṣì ìrọ̀tùkùn àti àwọn ẹbí yín wà bùwà lùkùnù tó fi ìtàrọ̀ tùmù hà àti àwọn owó yín tẹ̀ ń kójọ wà tìjà ọ̀tún tàṣáwùnà kàtàdà hà àti àwọn nǹkan owó yín tẹ̀ ń bẹ̀rù kó lè parun wà mọ́tàkìlú àti àwọn nǹkan tó jẹ́ ilé tẹ̀ ń gbé tàrúgbọ́n náà àwọn ilé tẹ̀ yọ́ lórí àhábà ilé ìkòmìnà wà ìwà rọ̀ tó bá jẹ́ pàwọn nǹkan ilẹ̀ bá nífẹ̀ẹ́ síjọ náà bá lọ àtòjíṣ díẹ̀ wàdí hádé fi ìdẹ̀rẹ́ ìlè tẹ̀sí wá ní ti àwọn nǹkan yìí ju kẹ́ máa sapá sa ẹsẹ̀ yín tí wá sí ojú ọ̀nà ọlọ́ọ̀ba pátá rọ́bà sùn ọlọ́run ní ẹ̀sìn sùúrù díẹ̀ hátà yá di aláwọ̀ bí amòrè tọ́lọ́ abimú di fíṣọ̀ ẹ̀wà wọ̀lọ́ọ̀hùn náà yá àwọn ọlọ́run ní tọ́ wọn sọ́nà àwọn ọ̀daràn òun náà lẹ tó bá nífẹ̀ẹ́ nǹkan mi tó yàtọ̀ sí ọlọ́wọ́n bá ju ọlọ́wọ́n bá lókè ọ̀la lọ. ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní sàlàtò man na halawata al-iman ó láwọn nǹkan mẹ́ta kan a nínú ìgbésí ayé ìwé ẹni àárín àjò ìgbàgbọ́ àkọ́kọ́ òun ni pé kó jẹ́ kọ́ náà bàtò jíṣẹ́ lẹ́ni nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan lọ. ẹlẹ́ẹ̀kejì ayọ̀ṣẹ́bà mọ́ra láyọ̀ṣẹ́ fúnmi lálílá òun náà ni pé tó bá dé ṣe ìyọ̀kan kò ní nífẹ̀ẹ́ àyàfi torí tọ́lọ́ ọba wa àyẹ̀kọ̀rọ̀ ha àyàwùdà ìrẹ̀lẹ̀ kókò á sì kórìíra kókò ń padà sínú ìṣẹ́fọ́sọ́nà ọba àdéjọ́lá káàmà yẹ́kẹ̀rọ̀ hu àyọ̀kọ̀dà pàtìgbà gẹ́gẹ́ bó ṣe máa ń kórìíra ju òun sínú ohun tó ti ń ṣe tí ò dá tẹ́lẹ̀ á kó ìrà ti padà síbẹ̀ kọ́lọ́ ọba kó mẹ́jẹ̀ fi wá ṣe kò dáadáa eléyìí jẹ́ ṣókí nínú àwọn májẹ̀mú àwọn májẹ̀mú la ilaha so àwọn méje òun ni a kà fún wa èyí tí àwọn afá tó bá fi ń ṣe ìkẹjọ òun náà ni wípé lẹ́yìn bàtà bá ti ní gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan tí ó bá wá yàtọ̀ sí ọlọ́wọ́ ọba àdìkí ọlá agbọ́dọ̀ kórìíra wọn so kọ́nà ọba kó fi ẹ̀yìn ọkọ wa kó fi wá ṣe fún yẹn dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين